حتى أتاه اليقين صلى الله عليه وعلى آله وصحبه وتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فإن أصدق الحديث كلام الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة كل ضلالة في النار والعياذ بالله سبحانه وتعالى ليس يدوقكم الله أشي الصلاة فوالا ومحمد صلى الله عليه وسلم لا دا صلاتنا كما قام على يدي النبي أتي صحابه àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé lánàá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam títí yóò fi máa di ọjọ́ ìgbẹ́ǹde alqiyama lẹ́yìn náà a máa tẹ̀síwájú ìdílé láì ta'ala nínú àlàyé Umdatul Ahkam eléyìí tí a ti ń bá bọ́ ọjọ́ ti pẹ́ ìgbà wa bá tó dédé sílẹ̀ báàbò kẹrọ àti ìsọ̀lá báàbò bí tá a ti máa ṣàlàyé báwo la ti máa ń ka alukur'an lórí ìlú ìlànà wo lànà mi fi máa ń ka tiẹ̀ fìlímọ́tì fìlímọ́tì jòkó tó kọjá àti láǹfààní àti ṣàlàyé pàtàkì kíka suratul Fatiha àti àwọn ìdájọ́ àti báwọn afá àti owó agbègbè kan bẹ̀ lọ́wájú wò lọ sẹ́yìn yóò lágbègbè ẹni tí ń bẹ lẹ́yìn imam gbóòlù wọn ti ṣe pẹ̀lú sórọ́tò al-Fatiha níwọ̀n bá lọ́nà ti fún wa lágbára mọ́ àti ìṣàlàyé rẹ̀ tọ̀ lẹ́ni bí ebìnrin láti ta'ala àákùn wa máa tẹ̀síwájú lórí agbárin náà a máa tìyẹn tuntun ní Suratul Fatiha tàbá kí Fatiha tán tí bá tó máa ń ṣe nǹkan mí ma bó lànàbí ti máa ń ṣe bó náà sì ṣe fẹ́ kí àwa náà ká máa ká máa ṣe eléyìí tá a gbé yẹ̀wò nínú a máa wá bá lọ náà lè ọ̀rọ̀ tí kìí ṣe tọ́lọ́ tí kìí ṣe tàbí lọ́dá kó má jẹ́ òṣèlú ọjọ́ lè ọ̀rọ̀ ìfẹ́ inú àdánwò ńlá ni wọn ní kí bá máa ń sọ̀rọ̀ àdánwò tí èsì kékeré ni ọlọ́dàpọ̀ wọ́n ṣe àyàwó yàfẹ́ inú o kọ́ sí yàfẹ́ inú yàwá náà dàpọ̀ máa ń bá wa darí ẹnu síbi pé ògùn dábàá máa wí kò máa ṣe déédéé kọ́ ọ̀rọ̀ lọ́ kọ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ kọ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ àtìgbọ́ àdáwò náà tún ní fẹ́ni tí ń gbọ́ ọ̀rọ̀ yíò náà àdáwò kàtí tó ń bẹ lóbìnrin yíò náà ọ̀tọ̀ ní tọ́lọ́rù sọ ọ̀tọ̀ ní tí ẹlòmí ògbó yín bẹ́ ọlọ́run dàpọ̀ tó sọ wá kó bí àṣìgbọ́ náà gbogbo omi tọ́rọ̀ yóò bá padà máa dé ọ̀rọ̀ dàpọ̀ mọ́jára yóò sì lọ ọ̀dà alùpùpù kẹlẹ́ ìbùsọ̀rọ̀. alhamdulillah wa salatu wa salam ala rasulillah wa baad. عن أبي قتادة الأنصاري رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يقرأ في الركعتين الأوليين من صلاة الظهر بفاتحة الكتاب وسورتين يطول في الأولى ويقصر في الثانية وفي الركعتين الأخريين بأم الكتاب وكان يطول في الركعة الأولى في صلاة الصبح ويقصر في الثانية عن زبير بن مطعم رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقرأ في المغرب بالسور عن البراء بن عازم بن عازم رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم كان في السفر فصلى العشاء فصلى العشاء الآخرة فقرأ في إحدى ركعتين بالسين والزيتون فما سمعت أحدا أحسن صوتا أو قراءة منه صلى الله عليه وسلم عن عائشة رضي الله عنها أن أن رسول الله صلى الله عليه وسلم بعث رجلا على سرية فكان يقرأ في أصحابه لصلاتهم في صلاتهم فيختم بقل هو الله أحد فلما رجعوا ذكروا ذلك لرسول الله صلى الله عليه وسلم فقال سألوه لأي شيء يسمع ذلك فسألوه فقال لأنها صفة الرحمن عز وجل فأنا أحب أن أقرأ فأنا أقرأ بها فأنا أحب فأنا أحب أن أقرأ بها فقال رسول الله صلى الله عليه وسلم أخبروه أن الله تعالى يحبه أحبني الله إليكم عن جابر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال لمعاذ فلولا فلولا صليت بسبح اسم ربك الأعلى والشمس وضحاها والليل إذا يغشاها فإنه يصلي وراءك الكبير والضعيف وذو الحاجة أيوة. هذه الأحاديث أو أحاديث الزكالين هي في بيان أحكام القراءة في الصلاة وسألي ويجاج وولاتي من كيو لولينو على يتواتي فماري يوعد كاغبو أبويري yóò sì dá kó ṣe pé orí ìlànà àwọn àlàyé yìí òun làwa náà fi máa ka Kùránì wa lórí ìrun حديث أبي قتادة الأنصاري رضي الله تعالى عنه الحارث Abu Qatada aláwọ̀tán ní amúrú lókọ rẹ̀ àwọn kan sì ní An-Nu'man lókọ rẹ̀ لكن المهم أنه الأنصاري السلمي الأنصاري السلمي رضي الله تعالى عنه وعن صحابة أجمعين olóògbé ما bá nàbì tí máa ń ka kí ó fún ó ní ṣe tí ànábì sallallahu alaihi wa sallam ní pé ó ní bá ànábì bá fẹ́ kírun zuhur pé níbi rákà méjì alákọ̀ọ́kọ́ rákà méjì alákọ̀ọ́kọ́ ń bí irun zuhur bá ànábì tí máa ń kíw ní pé yóò kọ́kọ́ ka suratul Fatiha tó bá ka suratul fatiha yóò wá ka sura méjì èyí ni pé suratul fatiha yóò sì ka sura mi lẹ́yìn rẹ̀ níbi láta alákọ̀ọ́kọ́ yìí bá nábi ó bá ka sura lẹ́yìn fatiha yutawwilu fil ula annabi man kan tí ó gùn ní níbi láta alákọ̀ọ́kọ́ àmọ́tà nàbí bá fẹ́ ka tí ó níbi ráka ẹlẹ́ẹ̀kejì yukọ́sìr níta nàbí máa ń kà máa ń kéré sí títí tó kà níbi alákọ̀ọ́kọ́ soraka alákọ̀ọ́kọ́ ń bi irun dùhù tí ó gùn níwọ̀n bá náà ni wọ́n bá wa ṣàlàyé tọ́wá tó wá débi ráka ẹlẹ́ẹ̀kejì ń bi irun yóò ka sóra lẹ́yìn fatiha àmọ́ sóra tí ó mọ̀ níwọ̀n ọdún tó bá débi rákà méjì tó gbẹ̀yìn níbi ìrun zuhuri yìí anabi ó kàn ké súra tó lè Fatiha nìkan oníka súra lẹ́yìn rẹ̀. èyí ò jáde pé ń bi rákà alákọ̀ọ́kọ́ yóò ka Fatiha yóò ka súra tẹ̀lé yóò kùn díẹ̀ rákà ẹlẹ́ẹ̀kejì yóò ka Fatiha. yóò ka súra tẹ̀lé kò ní gùn tó tàlà kọ̀kọ́ rákẹ́lẹ́ kẹta yóò ka fásíhà nìkan kò ní ka ka fásíhà nìkan kò ní ka súra ní ìlànà nẹ́bìrì níbi abẹ́ kí irun àgbòhò. Wàkánà yóò tọ́wọ́ ìlúfẹ́ sí zuhuri láwùyí irun salatul fajr irun fajr táàbí nàbí bá bẹ́ẹ̀ kí n bí rákà alákọ̀ọ́kọ́ tiẹ̀ yóò ka fatiha yóò wá ka sóra sí yóò gùn ìyẹn níbi rákà alákọ̀ọ́kọ́ níbi salatul fajr tó bá bẹ́ ka tó bẹ́ kí rákà ẹlẹ́ẹ̀kejì súra tí sí lẹ́yìn fatiha sí nǹkan tó kà sí tó ń bi rákà alákọ̀ọ́kọ́ lẹ́yìn fatiha ajá tó ń bi irun fàjẹ̀ rákà méjèèjì ka fatiha yóò sì ka súra ní lẹ́yìn rẹ̀ àmọ́ bí rákà alákọ̀ọ́kọ́ súra yẹn gùn dáadáa tó bá dé bí rákà ẹlẹ́kẹ̀ẹ́ yóò ka fatiha yóò ka súra tẹ̀lé àmọ́ súra ni ó yóò kiri níbi sọ̀láàtù sọ̀bọ̀ sọ̀láàtù fàjẹ́ tí ń jẹ́ ìrun àkọ́kọ́ tá a kí láàárọ̀ yẹn rákà méjèèjì rẹ̀ yóò ka yóò ka sùrọ̀ níbi rúzùhù rákà méjì àkọ́kọ́ yóò ka fatiha yóò ka sùrọ̀ yóò gùn yóò ka fatiha yóò ka onígùn tó rákà ẹlẹ́kẹta yóò ka fatiha nìkan rákà ẹlẹ́kẹrin yóò ka nìkan. Mhm. طيب هكذا إشتاء نبوة محمد صلى الله عليه وسلم نبي رتذوري وكان يسمعهم الآن نبي ظهر بصلاة الظهر وكان يسمعهم الآية أحيانا طيب هكذا ورد في بعض الرواية إبانا كان سورة الفاتحة نبي ظهور أتبر عصر ó wá máa ń fa àwọn kéwù wọn gùn díẹ̀ nígbà mi ó máa ń ká kéwù jọmọ́ yóò áyá ó máa ń ka kéwù ní sókè àwọn áyá kọ̀ọ̀kan nú ẹ̀ ìyóò lè pété àlùbọ̀ Muhammad sallallahu alaihi sallam tó bá ń kí irun lóhùn tó bá ti wá fẹ́ ka sóra lápẹ̀jú yóò ń ka fátíhà lọ láàárín yóò kàn ka áyà kanú ẹ̀ yóò kà sókè ó lè máa bá lọ ẹ̀kọ́ gbọ́lẹ̀ kan náà ihdina siratal mustaqim ìṣù dáre padà yíò ní pé in tó ń kàbọ̀ sáájú bí ihdina siratal mustaqim gbóòlò sí ìta ó kà jẹjẹ ìgbà tó wá tó wá dé bí ihdina siratal mustaqim kí ló ṣe ó pariwo ẹ̀ ìgbà tó wá kọjá àbẹ̀ kí ló tó wá ti padà ó kà ní dẹ̀ ìṣesí àmọ́ ìyẹn ànábì máa ń ṣe ahyanan kì í ṣe ní gbogbo ìgbà o láwọn ìgbà míì nígbà tó bá ń kírun fún àwọn sàhábà ridwanullahi ta'ala alayhim tó látara hadithi ayìí náà pé ajẹ́pẹ́ àníká máa ta suratul Fatiha bóòlù ti dẹ́wọ̀ jọmọ́ níta kan pa kì í ṣe nǹkan táàbù mú ṣe rí èyí ń kọ́kọ́ jẹ́ tó dúó níbi ọ̀nà pọ̀ ṣé dandan ni ẹni tí ń bẹ lẹ́yìn imam kó ka ha?" dandan ni o níjọ́ tí ó wá ṣe pé kéwú jẹ́jẹ́ dandan ni ka àbí kéwú kéwú sókè ṣùgbọ́n bóyá méjì ni bóyá owó wa ò jáde dáadáa kò wá gbọ́n sí àyíbẹ̀kọ́ ìmáàmù ké sókè òmọ́nù lọlẹ̀ ṣùgbọ́n mọ́sálásí ní tóbi kọjá káwàtà ń bẹ lẹ́yìn ọmọ gbóhùn ìmáàmù ibi irú bẹun ẹni ò nígbà tí ò ti gbọ́ kí ni kó máa ṣe kò kàfà ti hàtì kódà kó ká ṣọ́ra àmọ́tàbá ti ń bẹ́ ń bi dá ti ń gbọ́ nǹkan tí ìmáàmù ń ká fa idha quri al-Qur'anu fastami'u lahu wa ansitu hali al-khulasa yóò jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ ìgẹ́lẹ̀ kejì táàmù bí hadith yìí ni pé ajá sí pé ìran ànábì wa muhammad sallallahu alaihi wasallam àti sàlàyé lẹ́yìn náà kọjá tàbí mú hadith rẹ̀ wá pé ànábì rákà alákọ̀ọ́kọ́ rẹ̀ yóò gùn díẹ̀ ju rákà ìkejì lọ ìkejì yóò gùn díẹ̀ ju ìkẹta lọ láti rí àdíjì tó sàlàyé fún wa pé gbogbo bá nẹ́bì ti máa ń kú ní ìpele kọ̀ọ̀kan ìpele kọ̀ọ̀kan gbogbo ẹ máa ń padà ń já sí qariban minas sawa qariban minas sawa ó padà máa ń dàbí pé à nígbà tí gbogbo wọn ò fẹ́ jura wọn lọ níwà ni àmọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ náà fi máa ń gàgàrà wọn lọ ìrọ̀ ànábì máa ń dàbí ìgbà téèyàn wálẹ̀ ó yà bí òye tòkè ó gùn yóò kàtà kọ́kọ́ tí ó gùn ẹ̀kejì oníṣekínú kò ní tó bẹ́ẹ̀. bákan náà gúngùn yìí kí ni àgbọ́yé rẹ̀ kí ni ìtumọ̀ anabi nka tí ó gùn bí raka alákọ̀ọ́kọ́ níbi sọ̀lá tó gbòòrò. Abu Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu olùfẹ́ sàlàyé báwọn ti máa ń kírun lẹ́yìn ànábì ó ní làkọ̀díkà àná sọ̀láàtù zuhuri tukọ̀ ó ní wọ́n gbé ìkọ́ márùn-ún zuhuri báyìí tí wọ́n ti ṣe ìkọ́ mọ̀ tán tí irun ti bẹ̀rẹ̀ ó ní wọ́n ti gbé ìkọ́ mọ̀ fàyẹ́sà àbù záhìbù ilẹ̀ ìbàkẹ́ ó lẹ́nì kó sì kú láàrin àwọn ọdún mọ́sálásí ó lọ bàkẹ́ látinú mọ́sálásí jọ náà sí bá káyẹ̀ èyàn ò ní rárá bí kó máa ń rìn lẹ́nu mẹ́wàá pọ̀ lẹ́ni náà tá a sọ pé mọ́sálásí ànábì àti bá káyẹ̀ ti súnmọ́ ara wọn yìí náà ó dìfẹ́ǹsì lórí ibo lọ wà ní mọ́sálásí ànábì torí mọ́sálásí ti fẹ́ ó ti gbà yìí àmọ́ tá bá fẹ́ fi ibi tí rọ́ńdọ̀ wà àbí ibi tí kọ́búrú ànábì wà kọ́búrú ànábì ń jọ náà yàrá ìyá ńlá wa Aisha ni radiyallahu ta'ala anha yàrá àwọn ìyàwó ànábì sí àtàṣì mọ́ mọ́sálásí so definitely bá fẹ́ fojú wo mọ́sálásí yẹn a mọ̀ wò ní tó súnmọ́ bí tí rọ́ọ̀dọ̀ mọ́ bí kí lórúkọ ẹ̀ ibi kọ́búrú ànábì wà àárín ibi tá mọ̀ wo mọ́sálásí ànábì sí gbà náà nù tó wá rí pọ́ọ̀tù ibi tá ń wí náà nísìnyí jẹ́ ìbálẹ̀ ẹ̀fẹ́ fẹsẹ̀ rìn láti inú bẹ̀ẹ́ lọ bí tá ń pè ní àlùbáká ẹ̀ níbi tán máa ń ṣe àwọn ẹ̀kú sí àwọn sàhábà tó wà láàrin ní ẹ bá bẹ́ẹ̀ fẹ́ tẹ̀lé lọ́bẹ̀ náà bí kẹ mọ́ lù sẹ́nu mẹ́wàá dáhùn iná tó ti bá sí ní gbogbo ẹ̀tọ́ súnmọ́ ara wọn. lóòótọ́ ní ìṣòro ti pé ẹ bá bẹ mọ́tàlásí Allahu akbar Allahu akbar ẹlòmí ó sì kúrò nínú mọ́sálásí ìgbàlókò níbo ní albaqi wọ́n tó bá lo baqi fàyẹ́kùdì hajjata ní ó bẹ́lọ̀ yìí gbọ́nsẹ̀ n'i ní bẹ́lọ̀ ní kìí kankan tí ó sì tí ó sì lọ́nà rẹ̀ o gbọ́dọ̀ abẹ́fẹ́ me ó rẹ̀ gbọ́bù ẹni ni ó ṣẹ̀ṣẹ̀ máa wá padà bọ̀ wá mọ́sálásí fi wa rasulullah sallallahu alaihi wa sallam fi raka'ati al-ula mimma yutiluha bẹ́ẹ̀ni ní bá dé oríláka alákọ̀ọ́kọ́ ní oṣù bá nàbí oríláka ẹlẹ́kẹ̀ẹ́lú láka alákọ̀ọ́kọ́ ní bá nàbí sallallahu alaihi wa sallam jẹ́mẹ́jẹ́ lákò ìṣẹ́jú mélòó la ní mẹ́rù pa nàbí lóbi láka alákọ̀ọ́kọ́ mi látara bó ti máa ń fàágùn tó tẹgbẹ́ kìí sọ̀rọ̀ ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún náà sọ̀rọ̀ mọ̀ sí ní mọ̀ sí bí 20 minutes ibi mẹ́rọ ìlàkà ẹlẹ́kẹ̀ ìlú alákọ̀ọ́kọ́ anábì ló sọ fún wa láti lá wa Muhammad sọ̀lá àtúnlá fún ní òkè ń fa ìrùnkùn sẹ́ni pé ìmọ̀nì tiwa ló ti ìmọ̀nì tiwa ló ṣe kí ló ti tó bá kírun tó lu mẹ́wàá bàbá kírun tó kí ni jẹ̀mú ṣe ó dálẹ̀ ní ó jẹ̀ láwọn bàbá mọ́sálásí àwọn bàbá ọmọ àtàlátù bá lórí ó sallallahu alaihi wasallam ọmọ ẹ sọ̀rọ̀ nù ọmọ ẹ sọ̀rọ̀ nù ọmọ ẹ sọ̀rọ̀ ara bí ìkẹrí ọmọ ẹ sọ̀rọ̀ nù ó yẹ káwọn ti ní òkú lákọọ́lẹ̀ bẹ́ẹ̀ pé ká fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ káwá fi sallu ala nabi ìkẹrí ìbẹ̀rẹ̀ ayẹ́ pé kì í sì bá dà lẹ́gbẹ̀ẹ́ Hmm, lóòótọ́ ara wà bá mi ìtàwọn kojú fúfú yẹ wò ṣe kúrò aláàbà Muhammad ibn Salih al-Uthaymin rahimahullah bẹ́ẹ̀ láti dáwọn afá àdáwọn náà ta kò pé kí ní jẹ́ sọ́dọ̀ ara ní ìjẹ́rí òṣèlú kúrò Abdul-Aziz ibn Baz rahimahullah ọlọ́pàá bá tẹ̀ wọ́n. kí lábẹ́ mú bẹ̀ ni pé ijó èèyàn bá dánrú ẹ̀ wò àwọn jẹ̀mọ́ mọ́sálásí wọn lè protesti o. àwọn àdìbò àwọn òpin bàbá yóò bá àwọn àlùfáà wa mú kẹ̀kẹ́ jáde ibi àwọn ọ̀rọ̀ tá ànábì sọ ń pa àǹfààní ni pé ọ̀rọ̀ yẹn tá ànábì sọ yẹn ànábì ò ní bóun ṣe ń fàágùn ní kẹṣọ kò ń ṣe bá ànábì ṣe máa ń fàágùn láàrú pé ẹjẹ káwọn náà máa fàágùn twenty minutes nígbà bá lọ wú gbogbo àwọn àkọsílẹ̀ yẹn a rí káwọn ẹni tá ànábì jẹ́ ká kọ̀ǹsídà làwọn ẹ̀jẹ̀ mọ́ràn tán bẹ ní ẹ̀yìn wa níbi ń ka táwọn ti ń bá wí lọ́rùn lọ́nà sí a tẹ́ẹ̀mọ̀ ẹ mọ̀ fáwọn aláìsàn lè mọ bẹ lẹ́yìn yìí ni ẹ mọ̀ fáwọn tó gbọ́ bùkátà lè mọ bẹ lẹ́yìn yìí ni ṣẹwádìí ajá pé nírú ìgbà náà gbogbo aláàárẹ̀ aláìsàn ẹni ń kánjú lọ́bì kan gbogbo kíkánjú wọn kìí ṣe kánjú tó lè máa ní wọn lára kó ṣẹ́jú ogún ṣẹ́jú fifteen minutes ten minutes tá a nábì nínú fifteen rákà alákọ̀ọ́kọ́ nìkan ayẹ́kẹ́ lásìkò nìkan ní wọn lára bẹ́ẹ̀ fọ ayẹ́kẹ́ lásìkò ti wà yìí gbéyàn bá ti ń lo twenty minutes ten minutes níbi rákà alákọ̀ọ́kọ́ kí ni yóò dìjàmọ́ ìtẹ̀jọ́ sáwọn ìmáàmù tí ó bá kí ọ̀fáwọn èèyàn wọ́n gbọ́dọ̀ máa sọ àwọn èèyàn tí ń bẹ ní ààyè nínú hadith yìí àtúnú kankan pé ẹ máa pàdé ànábì gbà mí wa kana yusmi'uhumul ayata ahyana pé ànábì àmọ́ kàwọn áyà kan sókè nígbà mí àwọn àmọ́ kankan bẹ̀ ń pé àtẹnudọ́ tí èèyàn bá ń kírun níbi tó ti yẹ kó kéwú jẹ́jẹ́ ó wá kí ó sókè níbi tó ti yẹ kó kí ó sókè ó wá kí ó jẹ́jẹ́ amú kankan bẹ̀ ń pé ajẹ́kẹ́ ni mú ìwúlẹ̀ dáná débi tá a kó máa ṣe pọ̀bùdí àbí bàbí wọ́n ní pé kí ni pé ayé irun dúró a máa ń kí ó jẹ́jẹ́ bẹ̀ ní àdẹ́bìsì ni a kí ó jẹ́jẹ́ ó náà sì máa ń kí ó jẹ́jẹ́ bẹ̀ ní àbójú á lè mú jẹ́ pé ń gbà míì a máa kàwọn àyà kan sókè ó jẹ́ àfúrà mọ̀ ní pé ẹkẹ́ ó jẹ́jẹ́ ẹkẹ́ sókè yìí kìí ṣe pé nǹkan tó jẹ́ pé tó ẹ bá wá dára rẹ̀ ẹ̀ sọ̀tàrà kálíkẹ́ bẹ́ẹ̀ ni ànábì ò bá sọ̀tàrà ọjọ́ náà kò jẹ́ báwọn nínú àwọn àlùfáà ní ṣebí gbàgbé níta bá gbàgbé ṣe ló máa mú wa ṣe ìtàn pẹ̀lẹ́pẹ́ lẹ́yìn tó ṣe bá ànábì gbàgbé ó máa mà síbẹ̀ àmọ́ bẹ́ẹ̀ bó ti máa mà ṣéun ó jẹ́ àmọ̀ náà níṣẹ́ pé àti à sókè tó rọ bí kò tó yẹ ká níbi ìlú wọn. bákan a nínú hadith yìí pé adẹ́sẹ̀ rákà méjì tó bá gbẹ̀yìn lè rún lóhùrù àti àṣọ tọ́ni ká kàn mọ́ ké fatiha nìkan yìí adẹ́sẹ̀ ké kọjá fatiha àdìsùn nìkan kò lálàáfíà rẹ̀ nítorí pé dáàrí ìjúwe Fatihan ṣùgbọ́n àdéhìí kan ó ń bẹ tó takọ̀rọ̀ yìí tó takọ̀ àgbọ́yé sábà lọ ìgbọ́ yìí hadith tàbí sa'id ní kọ́tà jẹ́ láàrín nígbẹ̀ sa'id aládàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam àmọ́ bí raka àtẹ́lẹ̀ ló wùlọ yìí níbi raka méjì àkọ́kọ́ tí ó bá kà níbi raka kọ̀ọ̀kan ó máa ń ka tí máa ń lọ bí thirty verses thirty verses. wà bí raka àtẹ́lẹ̀ ló kọ̀rọ̀ yìí ẹni wá níbi raka méjì gbẹ̀yìn kọ́dùrọ̀ khamsa ashrata àyà wọ́n ló máa ń ka nǹkan bí fifteen verses.

afá ni ó lè fẹ́ jọ bẹ́ẹ̀ lójú wa abulala ni ó ní kíni jama ó ni àwọn àlàyé yìí ni à ń sọ láti jọ ìgbógbó àwọn tó máa ń tanra wọn pàdé tàbí ìtakùrà wọn ọ̀rọ̀ ànábì ò lè takora wọn tó bá ti lálàáfíà agbọ́yé ẹbẹ̀ oníkọ́ ṣe oníkọ́ wá bí ò bá yí ọ dákun má fọpọlọ tiẹ̀ tí ò tó má fi àìlẹ́kọ̀ọ́ tiẹ̀ tọ̀ ní má fi da nǹkan tó yẹ lú má fi dàrú má fi da nǹkan tó ṣẹ́gun ní tó yanjú má fi dàrú tó bá rí àdíjì kan áwọ̀ tàbí tó òdìbò nígbà ìwé ilé ìdílọ̀ fẹ́ lómi tí ò bá lẹ́kọ̀ọ́ ọgbà ọgbà á eléyìí náà àdámì bá tí ànìkan ló máa ń ká abúdébí eléyìí tí wọ́n ló tún máa ń ka ìrìsáàtì ìrákàbí yàrá ọkọ̀ ayé àbíjọ àdìgbà ti ti fífín ìyá àgbò ah, ló ti wá jẹ́ àìkọ́ àtàgbóyè ìbẹ̀rẹ̀ ọwá ọ̀rọ̀ àdẹ́bù òní takora wọn láíláí àbáwá sálàyé pé wọn jẹ́mọ̀ ọ̀bẹ́ ìnáwó wọ̀n bẹ́yìn àdìgbà àbí kọ̀tà àdá hadith Abu Sa'id al-Khudri tó gbé tẹ́tí àti fífín wáyé àtàdìgbà àbí kọ̀tà àdá tó ń gbé súra wá lẹ́yìn lákàbẹ́jà láwọn kan tó ní kò ìṣúra mi lákàbẹ́jà lákejì wọ́n ní méjì takora wọn أمين تاسم ذلك أن النبي صلى الله عليه وسلم كان يفعل هذا وهذا وأن الكل جائز ẹgbẹ́ ìkàtà mú bẹ̀ ní pé ànábì a máa sí ilé yìí ànábì a sì tún máa sí ilé náà a jẹ́ pé Abu Sa'id al-Khudri Abu ó sọ tó jù ẹ̀rí Abu Qatada al-Ansari radiyallahu ta'ala ó náà sọ kínú ó sọ tójú ẹni kò tó kùrọ̀ náà méjèèjì ayẹ́pà nẹ́bí àkànmọ́ ọ̀tà méjì kìíní òní ṣòbóyá dọ́tà nẹ́bí ò wá ka súrà kankan lẹ́yìn fatiha òun ni ó máa ń sábà aṣojú àbúkọ̀sádà ayé tí bóyá àbúta yìí ti kírun lẹ́yìn ànẹ́bí jọ kan rí torí tó ka tó bẹ̀ tó tẹ́tí bàtì ní rákà méjì àkọ́kọ́ èyí tó tó fifteen ní rákà méjì ìgbẹ̀yìn ló jẹ́ kó olóòótọ́ sórí ẹ̀dá kò tó wá níjọ́ náà bá ti ń gbọ́ fún kí ní kẹta kura wọn lọ́rọ̀ lọ́wọ́ àtọ̀rọ̀ àgbẹ̀lẹ̀ ìsìlá pàdé àwọn ọmọ rẹ̀ ọ̀rọ̀ yìí ni ó mẹ́mẹ́ láti ọ̀rọ̀ kan ní mo rí ya ìfẹ́ yìí tí o ti fi jẹ́ lómi ló kọ́ lọ tí mo ṣe dáko lórí ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì mi sùn mo fẹ́ akíbádìrì ìtàn tí mo bọ̀ wá lọ́kọ̀ yìí mo yí ọ̀rọ̀ wọn dá lórí àtúbẹ̀rẹ̀ àkọ́ ọkùnrin kan bẹ ta ń lọ lọ́wọ́ àbí ta ń tọ́ lọ́wọ́ kankan bá lóko rẹ̀. òun ló dáná sun alukurani lónìí tó ní china náà ti tẹ alukurani. tùwẹ̀n kọ́rọ̀ ọ̀rọ̀ tá a padà wá farabalẹ̀ ó ti ṣe láàrọ̀ yìí gan ní farabalẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀mí orí ọ̀rọ̀ orí afẹ́fẹ́ ni yóò sì lọ lórí afẹ́fẹ́ ìṣàlùmọ́ àárọ̀ yìí náà ní ìjọba àbáfáà ìrànwọ́ ìjìbá tó lọ ó wá lálùkùrá ní ìtakùrá wọn ó ni alùkùrá ní ìtakùrá wọn ó ní alùkùrá ẹ̀dífẹ́ bùkù ní àwọn èèyàn náà ẹ̀dí kí àwọn èèyàn ló kọ́ ìṣòro náà ní bá dọ́rọ̀ náà ní kò ní máa takùrá wọn báyìí ó sì sọ ó sì sọ máyà kùrá ní wàá pé wàá pé ọ̀rọ̀ Ọlọ́run ní alùkùrá ní o àbí yóò bá sọ̀rọ̀ Ọlọ́run ní o ẹ mọ̀ ní tí ó mọ̀ takùrá ó ń tọ̀ ó láti ní pé wọn. ó wá mú àyà méjì kan wá ó wà múlé ẹ̀gbà ọlọ́run lọ́pọ̀ ọlá lẹ́bí ti gbogbo ayé nígbà tó sọ yẹn ó tún aṣọ fún wa pé tó bá ló jẹ́ kan jẹ́ o máa rẹ pẹ̀lú èdè táwọn àna wọn bá ń sọ oúnjẹ tí gbogbo ayé wá nìyẹn ń bá mú bẹ̀rù pé ṣe pé ẹ̀ta náà lẹ́bí ti làwọn ó ṣàfọ gbogbo kí ni dáadáa báyìí ra ẹ̀wọ̀ yìí ọdún méjì ọtún gbà lágbára ọlọ́run lóòótọ́ ẹlẹ́bọ ni ọ́ àmọ́dọ̀ ọdún mẹ́wọ̀ náà ewu tá a ti ń sọ fáwọn tá ń pariwo fún látijọ́ yìí a ti ń pariwo ẹ̀ níjọ wọn ti ń sọ pálukùrá ní àdìtà níbo Muhammad takura wọn ẹni pé mò ń fẹnu mọ́ kíní kan gbà náà pé gbogbo píríncípù yà tí wọ́n lọ lò yìí gbogbo ẹ̀ náà làwọn ọ̀tá ń lò fi takò àkókò à sẹ́ni gbogbo alálẹ́sì tó báyìí nítorí kù ní pé tẹ́ bá ti ọ̀rá tẹ́bá ti yọ bí tó ti ń pe kùránì kùránì kùránì ẹbá yọ bí tó ti ń pe kùránì kùránì kò ẹkàn máa gbé hadith hadith hadith síbẹ̀ tẹ́bá ti ń gbé hadith hadith síbẹ̀ ẹ́rì pé kò sí yàtọ̀ láàárín òun àti kàwúwa lágbègbè àti gbogbo àwọn ọdún wọn tán tapàdé ìtàlẹ́wọ̀ àmọ́tàmọ́ ẹ́rì pé kankan náà lẹ́jọ́ sọ ẹnu ọjọ́ ìṣẹ́ ibi tó ń lo príncipù yẹn sí nìsín òun lò síbi pé al àwọn yóò àwọn ń lo tí wọ́n síbò hadith but same principle lọ́jọ́ lò o múra ẹ̀rọ sọ́rọ̀ ní oníṣọ́ àwọn èèyàn ẹ̀dí jẹ́ ìṣọ́rọ̀ ló kọ kùránì wà ní ayé jẹ́júbà wọ́n bí fò dílẹ̀ oníṣọ́ lọ gbẹ́nu sínú ayé báyìí wà mọ́ bá wa sọ̀rọ̀ àlùkò ààrùn àwọn tí mo wí mo gbọ́ mẹ́ mo gbọ́ ọlọ́rọ̀ gbẹ́nu sínú ayé báyìí oníṣọ́ àwọn èèyàn ìfáàsì àrùn láìra rẹ̀ ibi náà ti àdíkò sí yàtọ̀ òun bá dá òun bá Abubakar ó lálàáṣẹ́ Abubakar gan Abubakar ṣe dé pẹ̀lú àárín wọn náà Abubakar dé ó gbé Abubakar ó ní ìṣẹ́ láwọn ọkọ̀ fún àn ní ìgbẹ́rì pé ìṣòro ti bu Abubakar ṣe dé pẹ̀lú àárín ó ti báwọn ọkọ̀ àlùkò àn á ìlú ìlú bàbá jẹ́ àmọ́ láti ń tàtẹ́yẹ ti mọ̀ pé yóò ṣẹlẹ̀ ní pírísìpù sẹ́yìn yìí ló fi ń tako hadith ó náà làwọn ọ̀tá gbé kalẹ̀ àwọn gbélẹ̀ tí wọ́n ní àwọn onídàádà kan tó àwọn gbélẹ̀ pé àtàlùkùrù áni o àtàlì ìtànàbí o àwọn ohun méjèèjì àwọn mọ̀tẹ́kínú gbogbo ẹ̀ làwọn takò àwọn alá àwọn príncipù wọn kalẹ̀ àwọn príncipù tó là kalẹ̀ wọ́n dẹ̀ apply lórí méjèèjì ìwọ́n wá dé ọ̀fẹ́ máa parọ́ ìyàtọ̀ wọn lè gbáyìí wọ́n wá fẹ́ sábẹ́ pé ọ̀fẹ́ protect kùránì o lọ sí ìtakò àbí èdè rọ̀ àwọn ọ̀tá tó ní tó gbé wọn méjèèjì làwọn lò sí ẹ̀yìn àwọn náà sì yọjú yìí abájá máa ní ọlọ́run tẹ́wọ́n sábà bá wa tí wọ́n àwọn tàlẹ́ǹtì báyìí wá dé nígbà wọn sọ tiẹ̀ lóko àtúnṣe alhamdulilah ìwọ yìí tiẹ̀ náà kò ní í sòrò dànù ọ̀rọ̀ tiẹ̀ náà ìwọ ẹ̀ tiẹ̀ náà lè yóò máa fi da tiẹ̀ náà kò ní láwọn èèyàn lóògùn àwọn èèyàn ti bí pẹ̀lú wọn náà wọn kà dá àwọn èèyàn kan dá wọn ní pẹ̀lú òkú lọ́dọ̀ lọ àmọ́ tọ́wọ́ ẹ máa kó wá àwọn àlùkùránì ẹ̀ ló ti bẹ̀rẹ̀ ọ̀ ń dáná sùkùránì ah, ọ̀tọ̀ ló ti ń gbé sẹ́ẹ̀dì islam bọ̀ lábẹ́ ọjọ́ ó ti dáná sókò hàn nípa kìíní ó ti débi eléyìí náà nísìn ìwádìí ibi tó wù ọ́n yóò wá máa ra àwọn kan fídìí ẹ̀ ní information ìtọ́rọ̀ ni ò sí gbá sí ìrò dákẹ́ lórí ọ̀rọ̀ rẹ̀ àwọn tí wàá bọ̀ láàánú ọlọ́run tó wá dùn wọn fún mi dùn sí mi pé àánú ọlọ́run sáà mọ̀ ń bá wa tẹ bá fẹ́ gbọ́ tà yíyá báyìí bí òun náà dọ́dọ̀ náà gbé tiẹ̀ jáde bá àánú ọlọ́run ti bá wa tọ́lọ́ ń fa ìmọ̀ kan rẹ̀ yẹyẹ rẹ̀ àánú ọlọ́run tó bá wa ní ilé ìran sani mo sọ kiri kan gbà náà pé eléyìí tó dé tó dàpọ̀ àdìsí ìtọ́lọ̀ bí sàánú wa ní kọ́lọ́wọ̀n òjò orúmọ tí ó ju ariwo tí mọ́ ń pa lọ káníkí wá yé ju ó ti pariwo lọ ní ọ̀nà yóò di bíkọ́ tàbí àndù ẹ̀ torí irú wọn náà àwọn àbá alágbáyé wọ́n ṣe wàhálà kún irú wọn ni ìgbàtẹ́lẹ̀ náà gbé tẹ̀lé tó lánàá kọ̀ọ̀rọ̀ àníjà kọ̀ọ̀rọ̀ wọn nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìwọ yóò fẹ́ kọ́kọ́ lọ kéwú tó bá fi tó bá mọ̀ tán ẹ̀ ó wà mọ̀ fi kí ń tákù wa àwọn àti ó pè é ló bá ní Quran chapter twenty one sóràtún nàbíyà ìwọ gbọ́ sóràtún nàbíyà yìí lójú <laughs> orí sóràtún nàbíyà àà ọ̀tẹ̀ ti dà ó ti dà ọlọ́run tó fẹ́ yẹ̀yẹ́ rẹ̀ náà lójú ọlẹ́kọ̀ọ́ ọlọ́run tí ó gba yẹ̀yẹ́ rẹ̀ náà lójú ọlẹ́kọ̀ọ́ wọ́n ní sóràtún nàbíyà ọ̀ṣẹ́ tùwádà bá pé tùwádà lọ pé ó sábà ayé àdúgbò mú bẹ́ẹ̀ gẹ́mọ́gẹ́mọ́ ó sábà gbogbo mara wọn gẹ́mọ́gẹ́mọ́ tọ ọlọ́run ṣàánú wa lórí ọ̀rọ̀ tẹ̀ náà àmọ́ wọ́n ti ń bọ̀ nù àti ìwòmí ò ní wọ́n kó olùdó àlè nù. sáré bí ó ti ń bá ti tí ìjọ àwọn ẹlẹ́sẹ̀kẹsẹ̀ ìrẹ̀dẹ̀wẹ̀rẹ̀ ìjọ wọ́n bẹ̀rẹ̀ hadith tí kì ní dàrú àwọn èèyàn lójú ẹ̀ kó padà ń dàrú láàrin kan káwọn àlàyé tó máa dé sẹ́yìn náà bá ti ń bẹ̀rẹ̀ yìí tó bá dá àárín kan nísìn ẹ̀ ní mẹ́ta táwọn mùsùlùmọ̀ pé àbá ìdákùn tó fọ́n pàtó wàlúwàlú àti ìṣọ́ra àwọn mùsùlùmí àwọn náà múra sẹ́pọ̀ àmúra sí mọ́ kálukú fẹ́ ṣe ìsìláàmù yẹn bí ìsìláàmù àjogúnbá àwọn bàbá wa tá a máa ń kírun náà là ń kí gbáà tó ṣe ìsìláàmù àwọn bàbá wa tá a máa ń lọ hajj gbogbo àwọn èèyàn tí ń lọ hajj ní ìjẹ́ lómi ò ni ẹ sókàlì gbọ̀ pé ń bọ̀ nù ó wọ́n sì ní ń bọ̀ ń bọ̀ sí lànà sí àwọn lábẹ́ mi tó ta lọ́lọ́wọ́ àbí ẹ̀rọ ọlọ́wọ́ àbí tó àpẹẹrẹ rẹ àmọ́ àpẹ lágbára lọ́dọ̀ ọlọ́run ìkéfìlì là èyí mà tó yọ ti dáwọ́ àwọn tán lẹ́kọ̀ọ́ aburú wọ́n lè sá sábẹ́ rẹ̀ ó wà bẹ̀rẹ̀ sí ni mo fíjì nínú àwọn formations àmọ́ àwọn sọmọ ọ̀rọ̀ gbogbo tẹ́ ẹ bá fẹ́ kó wálé ní burúkú pàlùkù àn wàlúwà iṣẹ́ ti dé bẹ́ẹ̀ iṣẹ́ ti kọjá àtàrí kéde nílà àdúrà tá a kàn mọ́ bẹ́ẹ̀ lọ ni pé àdúrà tá a mọ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn ẹni tọ́lọ́ wọn bá ń lọ sábà bí ní ọ̀rọ̀ yìí ọlọ́mọ sábà fún wọn lọ́wọ́ àlàyé orí àlàyé pàtàkì ju ọmọ tó fẹ́ pèsèǹtì lọ tí mo bá wà tó tọ̀rọ̀ ṣe pé ogun tó ń lóun gbé bọ̀ yìí ká tún fi níbi wọ́ ẹlòmíì yẹn sí ìfi mùsùlùmí wọnú mùsùlùmí tẹ́gbà ẹlòmíì náà wọ̀n ní kàkún sọ̀rọ̀ hadith tẹ́lẹ̀ àwọn gbà àwọn ẹlẹ́sẹ̀ kéde bẹ̀rẹ̀ wàhálà wọn lórí hadith nígbà wọn gbára ìgbà ààrùn oníkíní ìdírí ni àwọn ọmọ ògbájẹ́lẹ̀ ẹlòmíì gan bí pé pẹ́bá bá gan ife obìnrin tí wọ́n ṣokùnlò káàkiri ó gbẹ́ nípa alùsùn náà làwọn alùsùn náà kẹ́ ẹ̀wọ́n ni mo ló kí láì mọ́ àti láwọn èèyàn tó yẹ pé wọ́n ti wọ́n ti ti ọmọ ọ̀tá díẹ̀ díẹ̀ táwọn ọ̀gá ti ń fẹ́ra wọn ní alùsùnà ẹ̀ alùsùnà rẹ̀ náà tọ̀ àdúgbò lọ́dọọdọ kí ló fà náà nígbà wọn gbogbo tí náà eléyìí náà ti ń bọ̀ yìí èrò ìdùnnú dáhùn pé àárín ibẹ̀ lágbára náà lè pe ìsìláàmù tó fẹ́ ó fẹ́ lọ́mọ lẹ́yìn sí lágbára a ti tí ewé dára bá wo lọ́ọ̀kan báyìí á wò ó pé àbíkíní ìforí gbára wọn ní àlàyé àwọn onímọ̀ lórí ẹ̀jẹ̀ pé òforí gbára wọn ẹ̀rọ pa àlàyé àti ìdìbò méjèèjì wa tí ò bá yé wọ fasalu ahla dhikr in kuntum alọ́mọṣẹ́ fún ara lọ́yọ̀ adé ìdìbò fẹ́ẹ́ ní ìdìbò mọ́tò عن زبير بن مطعم رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم سمعت رسول الله طيب واضح يقرأ في المغرب بالسورة أيوه نعم كانت المرأة ثلاث عن البراء بن عازم رضي الله عنه ابن عازم عازم رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم كان في السفر فصلى العشاء الآخرة فقرأ في إحدى ركعتين بالتين والزيتون فما سمعت أحدا أحسن صوتا أو قراءة منه صلى, الله عليه وسلم البراوي بن عازب رضي الله تعالى عنه وعن الصحابة أجمعين ونصره قال النبي محمد صلى الله عليه وسلم كان في سفرين قال النبي بني في يعني أدوكان لوري رياجوي فصلى العشاء الآخرة fasalla ìṣáà lèlúwà ó wá kírun ìṣáàyè ìgbẹ̀yìn ìjọ náà faqara fi ihda rak'atayn tẹ́gbẹ̀rún ìṣá rákà méjìlá àkọ́kọ́ kí ẹgbẹ̀kọ́ níbi rákà méjì alákọ̀ọ́kọ́ ìyànábí wa ń ka tí ó mẹ́ ó wá ka àti wàtí ni wá wàtí ìgbókatúrọ́dù tí ó Al-Bara bin Azib wa ní fama sami'tu ahadan ó níbi ìlú ẹnì kan rí ahasana sawtan tó wá dá ní kákakéwú àwọn kìrá àtà ní ahasana sawtan tó lóhùn púpọ̀ tó sì dá ní kìrá àtúntò àdàmù Muhammad sallallahu alaihi wa sallam hadith Jubayr ibn Mut'im wa kitabin mastur súrà yìí ó ní kẹ́bí 49 ayat 49 ayat 49 ayat yóò sì ká gbogbo ẹ̀ nínú súrà yìí tó bá dẹ́ kí ìrò ìṣà níbi rákà ìkanáà rákà méjèèjì alákọ̀ọ́kọ́ rẹ̀ yóò wá ka wàtí wà máa dá wàzẹ̀ ìṣòro ẹ̀ẹ̀ká mọ̀ wò pé níbi ìrun Maghrib tó bá ka wàtúwò yóò lọ àsìkò púpọ̀ àdúgbò ní lásìkò púpọ̀ yóò lásìkò púpọ̀ lórí kó tó kà á tán bí kó kéré jù bí kó mọ́lù ṣẹ́jú mẹ́wàá kọ̀ inú mi rákà alákọ̀ọ́kọ́ pátó wá sàwọn rákà àti rákà tó tẹ̀lé àwọn àlùfáà wa gbóhùn àwọn kéré ìjáde pé arákùnrin ṣékùnà alàlámàtul muhaddid muhammad nasiruddin al-albani rahimahullah inú tíra wọn sífàtù sọlátù nàbí gbogbo wa já lọ rí wá bá ti ní tíra lẹ́lẹ́ sífàtù sọlátù nàbí níbẹ̀ àwọn ti kó ọ̀rọ̀ wá gẹ́ẹ́ lórí àwọn nígbà bọ̀lẹ̀kẹ́rà àti sọ̀rà wọ́n kó ọ̀rọ̀ wá gẹ́ẹ́ oríṣiríṣi bá nàbì tí máa ń kàá oríṣiríṣi ọ̀nà làwọn bá ti kọ́ wọn. wọ́n wọ́n kí ní ojú ọmọ ju èkó wa ni pé ajá ti pé ọ̀rọ̀ à ń ka kí ó nínú òrí ìrún gbálùkùrà lè ti gbé wáhùn náà lànà nínú àṣìlò àlùbáyé ká kan tó bá rọ̀ wá lọ́hùn nínú àkùkà kò bá àjá àyà méjì kò bá sì jẹ́ oúnjẹ dí sọ̀rọ̀ a máa rí kíní kan pé wọ́n gbà wá láàyè níbi ìrún ká ka kí ó pọ́nà bá ti ní kó rọ̀ wá lọ́rùn

kéwà nẹ́bí máa wà níwọ̀n tún wọn sí láwọ́rá mú general principle yìí àwọn àdìgbé generally níbi ìrún Maghrib ànẹ́bí máa ń ka tó fúfú yẹ gán nígbàdá yìí máa ń ka àmì ìrún Maghrib ó máa ń fú gán àmọ́ èyí táwọn pàtí túrù yìí kọ́ ẹ̀ ányára tá a sọ náà nù pé a nítorí ẹ̀sọ́ kó takora wọn torí ẹ̀ gbà Muhammad sallallahu alayhi méjèèjì la bá níbi ìdáyà nígbà Muhammad sallallahu alayhi wa sallam tayib àwa ní àdìsí kan pé tó júwe fún wa pàdánù bèbè masjid ó máa sábà kéwù níwọ̀n hadith Rafi' ibn Khudayj ibn Sahih Bukhari Rafi' ibn Khudayj ni kunna nusalli al-maghriba ma'a an-nabi sallallahu alayhi wa sallam ọláwọn máa ń kí magridi pẹ̀lá nàbí sallallahu alaihi wasallam fàyànsọ́rìfù àhàdùnà onítàwọn bá ti tán àwọn táwọn jọ kírun ẹlòmí ó sì kúò lórí irun táwọn ti tán wà iná wúlà yúbù sí rùmà wà fẹ́ alábìrì ó lẹ́ táwọn jọ kírun tó dìde yìí tó bá mú ọfà tó sábà yìí táwọn ti kí magridi tán ni ó tó bọ́bà yẹn ti ń lọ bọ́bà yẹn ti ń lọ ibi ọfà ní bá láǹdì sí yóò ṣe kínú jama yóò rí ìtumọ̀ rẹ̀ pé ta bá kínú mọ́ gírígì tán tó bá mú òkúta lẹ̀ báyìí tó bá jù á sì mọ rí bókúta yẹn ti ń lọ báyìí ó ṣe ń lọ báyìí á dẹ̀ níbi tí ó láǹdì sọmọ fún nǹkan kí ni ìtumọ̀ rẹ̀ bàárẹ̀ tó lọ́ọ̀fẹ́ ìyá ìtumọ̀ rẹ̀ pé ajẹ́tẹ́lẹ̀ ò tí ì ṣojú nígbà mọ̀ pé ó yapa súnà ní tó kọ́mọ̀ láwùjọ tí wálé ká máa kí mọ́gírìbù di ilẹ̀ ṣú lóòótọ́ àtò rẹ̀ lè má ti jáde àmọ́ bá ń kọ́ lè ṣiṣẹ́ àdánwò àmọ́ tó bá ti wọlé yóò tètè kí yóò tètè pèrò ó tètè kí wọ́n bá kí tán ilẹ̀ ó ti dàbí ìgbà tó yẹ pé ń gbà ọ̀la á jẹ́ múra àdúlẹ̀ mọ́ tàbí aláwùjọ ọlọ́mọṣẹ́ àtàwùjọ ọ̀ṣẹ́ oníkálukú wa náà ká tún ilé ìlẹ̀ ṣe kátẹ̀lé súnà bó ti yẹ kátẹ̀lé ọlọ́mọta sílọ́mù fún ẹnìkan kan ẹwà ní ojú rà ti fàjẹ̀ tálà nàbí máa ń fagbó ẹ̀rì pé oríṣiríṣi àwọn nǹkan láti rí kàlùpà rẹ̀ àbáwọn àlùfáà fún aláwọ̀ àdéhùn kan ọmọ kan wà ní tàbí bá dọ́tà ní asúlàmì alánàbùwà Muhammad sallallahu alaihi wa sallam tó bá ń parí ìrún fájì báyìí àkótá àdọ́jú máa ń parí sí àkókò tó yẹ pé ẹni tó bá jókòó sí yàn ẹ ti mọ̀ ojú ara yín pé ìlú ti mọ̀ mọ́. wàkàlẹ̀ yẹ kọ̀rọ̀ òfin ìhà bìtìtì ìlàlùmẹ̀ à. ọlọ́dà nàbí yóò máa wá ka ọkẹ́ ní irun fájírì yóò máa ka nǹkan bíi sixty aya lọ sí nǹkan bíi hundred aya ẹ̀wọ̀n ìlà àsìkò tó lò mẹ́. bá ti wí àwọn ẹni tá a mọ̀ sọ irú àwọn jàmáà sọ́lọ́ ń kó dà nàbí àwọn àwọn jàmáà nàbí àwọn tó hábà gbọ́n báyìí àwọn táwọn náà rẹ́ ti ṣe mọ́ fàákù fáwọn abẹ́rú àwọn owó làwọn jẹ ìmọ̀mùlé lórí jàmáà irú àwọn owó ní wọ́n ní wọ́n ẹ̀yìn náà rẹ̀ rẹ̀ fọ́n rẹ̀ fọ́n rẹ̀ rẹ̀ irú gbogbo àwọn náà ní kéwọ̀n gbogbo àwọn náà wà mọ̀ bí mọ́ ìrọ̀ àti mọ́ kó dẹ́ bá ti ń fanu òbí lọ́rọ́ bá ti fẹ́ kí nǹkan kó sanu fẹ́ kí ìmọ̀mùlé yìí ah ìlàgbàjà yóò wá mọ́ mọ̀ pẹ́lú àlọ́ àlọ́ ẹ̀yìn yóò pẹ́ abábọ̀sọ náà fún ẹ tó bá ń ṣe imam ìwọ náà mọ́ kọ̀ǹsídàrú àwọn jàmá rẹ̀ tọba bẹ́ẹ̀ fà gbogbo wọn náà bá ti ronú pé èsì ọ̀tọ̀ wọlé ayé lásìkò àwọn sọ̀háàmù àbíkọ wọlé ayé lásìkò àwọn àtàbí ọ̀rọ̀ ayé dápọ̀ gbà àwọn èèyàn rẹ̀ bí àti pẹ́ lórí o àwọn sọ orí làmọ́lẹ́ àwọn atọ́ wá yìí làmọ́lẹ́ àwọn ọ̀lẹ́lẹ́ o ìbá ń gbà tá a lọ ọmọ ìran ara wọn pẹ́gẹ̀ ìran abádúrà gbogbo tó máa ń kàgbà nínú ibi péjì kan péjì kan àbọ̀lọ́ láwọn ibi àwọn tàràwì ìjọba sọ tó rẹ̀ tí wọ́n ń kọ̀m̀plé mi pé ìrún pẹ́ ìrọ̀lẹ́ ti mọ̀ pé aláìní kan orúkọ ọ̀sẹ̀ bá aláìní kan ti wá pọ̀ àwọn ìmáàmù tí bá ń kírun fáwọn èèyàn náà gbọ́dọ̀ máa kọ̀ǹsídà pé àwọn aláìní kan ti wọ́n pọ̀ nínú àwọn jàmá àwọn ọlọ́mọṣà fún wa ní àgbẹ̀ ọ̀rọ̀ rẹ̀ bákan náà àdìsí àbúkọ̀ sáádà àti sọlọ síwájú náà ó fa irun gbé Abu Sa'id torí táwọn ànábì máa bá gbé ìkọ́ mọ̀ báyìí ẹnì kó sì ṣẹ̀ṣẹ̀ máa lọ bàkẹ́ yóò yóò ṣe máa lọ sàlù àlá yóò ṣe máa wájọ́ ìní jàmọ́ bó bá sì máa fi dénú mọ́sálásí ànábì ìlẹ́bẹ̀ rákà alákọ̀ọ́kọ́. àdìsí kan náà bẹ́nu nasa'i albara bin azim ó lá ànábì kó náà sọ́lẹ̀ kọlùmọ̀ ànábì yẹ zuhra ó lá ànábì àwọn ohun kírun zúrì lẹ́yìn ànábì fanasma omin ul'aya ta bá àdàl aya ibà káwọn ti máa gbọ́gbà mí tí ó mọ̀ kí aya kan lẹ́yìn aya kan min súrọ̀tù ibi tó ti ti ń ké ní súrọ̀tù ní ti ń ké níbi irú ojàmọ́ irun dúró anábì máa ń ké súrọ́tù lùkùmánù nínú irun dúró kí náà bí máa ń ké súrọ́tù lùkùmánù ní kébi irun dúró ìyẹn ni pé gbà tó bá ń ké lọ àwọn àyà mi ẹ̀ ká ló pé wà káná ìsúnyẹ́ ọ̀húnmùlì ayáta àyà rẹ̀ yóò kà káwọn àyà kan sókè tó tún dákẹ́ padà tí ó bá tún ká sókè àwọn gbàgbà àwọn ọmọ yìí ìṣesí ànábì wa Muhammad ṣe asiri àwọn abìnrin lẹ pé ànábì yẹn tọwọ́ sọ kìí fa kéwú gòjò mbẹ kìí sì ju kéèrè náà níwọ̀n Abu Sa'id ló ń sọ nínú ẹgbẹ́ sanu Sa'id Muslim ó ní àwọn sàábé sọ tánàbì bá fẹ́ dúró bí rákà níbi ìrútó wọn rí pé kọ́dọ̀rọ̀ sàlàfin náà ìdúró rẹ̀ bí ìgbà tó yẹ bá ka tẹ́sí bá tuntun arábìnrin jẹ́ níbi asir kọ́dùrọ̀ nísìnyí dáadìka tó wá lẹ́kìn asir kò ní kí ogun tó dúró pé bí ìdajì irú ẹ̀ ló wọ́n kí níbi ìrún dúró ala kulli hal ìṣesí àti ìlànà anábùwà Muhammad sallallahu alaihi wasallam rẹ̀ àwọn ará wa wò pé níbi irú ìṣá àwọn adé àdìdì Jabir ibn Abdullah nígbà tí مسلم لما تعرف عليها ضيق حديث جمع عائشة رضي الله عنها عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم بعث رجلا على سرية فكان يقرأ لأصحابه في صلاته فيختم لي قل هو الله أحد فلما رجعوا ذكروا ذلك لرسول الله صلى الله عليه وسلم فقال سألوه بأي شيء يسمع ذلك فسألوه فقال لأنها صفة الرحمن عز وجل فأنا أح فأنا أحب أن أقرأ أن أقرأ بها فقال رسول الله صلى الله عليه وسلم أخبروه أن الله تعالى يحبه اللهم إنا نسألك حبك وحب من يحبك وحب الأنبياء والمرسلين abẹ́lọ́wọ̀ Allah subhanahu wa ta'ala kó ṣe wá lẹ́rú tí ọlọ́wọ̀n ọgbọ́n nífẹ̀ẹ́ rẹ̀ tí ó nífẹ̀ẹ́ ọlọ́run tọ́lọ́wọ̀n nífẹ̀ẹ́ rẹ̀ tí àwọn ẹni tó tún nífẹ̀ẹ́ ọlọ́run ló kó wá sí wá lẹ́rú tó náà náà sì nífẹ̀ẹ́ àwọn wa ká lè bá a máa bẹ pẹ̀lú olóògbà Muhammad sallallahu alaihi wasallam bá àsàrò jùlọ aláàtàríyà anábìyàn àwọn kan lọ ibì kan falọ̀lẹ́ sí ẹ̀ẹ́dọ́bálẹ́sàríyà àwọn táà máa rán tó kù kan bá dé pé ẹ̀yẹn lọ handú àlámọ̀lẹ́ ọ̀rọ̀ àwọn afáwà ní èyí tí tọ́jú máa ń lo sàríyà fún wọn a ń torí pé ọ̀pọ̀lọpọ̀ ọrú àwọn ọlọ́kùnrin tá ànábì wá fi ṣe olórí yìí tó bá ti wá ti tẹ́ ń kírun fáwọn èèyàn òun ni máa mú wọn òun ni máa ń kàfí fún wọn tó bá ń kírun tó ka tí ó tó ka fásíhà tó ka súrà fàyẹ́ tì mú bí qul huwa Allahu gbogbo òun ti ẹ̀ tó bá ti kí báyìí wá ti ka tí ó tán ó ti ka fásíhà ó ti ka súrà tó bá kó lọ rùkú báyìí yóò kọ́ ka qul huwa Allahu yóò ká bẹ́ẹ̀ rákà alákọ̀ọ́kọ́ yóò ká bẹ́ẹ̀ rákà ẹlẹ́ẹ̀kì wọ́n ti kí gbogbo òun ní ti mọ́ síbẹ̀. ìgbọ́n dé láti ibi àgbẹ́bí ìran wọn lọ tọ́ tàjòlé àwọn atọ́rọ̀ ní ti àgbẹ́bí ilé àgbẹ́bí ẹni ọ́fíìsì lórí ní ìjọ máa ń ṣe tẹ̀lé ni pé ó máa ń sábà kakúlù wallahu ahad bá àti máa ti máa ṣe rẹ̀ alámi ni alámi ni ilẹ̀ pé ẹ̀pẹ̀ wá bí pé lè ayé ṣe inú ìṣúra ìgbà rẹ̀ èyí tí ó tọ̀ sí báwọn ẹgbẹ́ ìhun túmọ̀ sí pé à wọ́n àmọ́ kí ní ìlọ́dọ̀ ànábì ayé ẹ̀kọ́ atúndọ̀dù kó kọrí ẹnìkan wá mú àdéhùn yìí pé ah, a ajẹ́pẹ̀lẹ̀ káwọn sàbí gan mọ́ sí bíbí àrùn a bíbí àbò nífẹ̀ẹ́ inú ka kúlú aláwọ̀ yìí adábí etí ka àà kúlú aláwọ̀ tó fi alukurani lókè ní abọ́rọ̀ míì ní nǹka àdáwọn mọ́jọ́mọ́ sọ́lọ́ pàdé wá bíbí alukurani alukurani lórí inú so máa ń rìn sàbẹ̀ ṣe mọ́bìjọ́ ti báyìí mọ́lúdù tí wọ́n ti ká àti ìdálẹ́ ọmọ ti mọ́

samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. fa ana uhibbu an afraha bi. ó ní mo yẹ wá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀mí náà ti wá láìpẹ́ sí ah ìfẹ́ ọlọ́run tí mo ní kí ah ìròyìn ọlọ́run rèé èmi náà wá fẹ́ràn kí n tá àmọ́ kan tó jọ mọ́ ìròyìn ọlọ́run. àkọọ́lá Rasulullah sallallahu alayhi wa sallam. ìgbà ọkùnrin sọ bẹ́ẹ̀ fún wa àwọn náà wá bá nàbì. ìyá nàbì ó ti fèjì o sí ló bọ̀ lẹ́bí. Ah, ó nítorí kó jẹ́ sífàtún ọlọ́run ìròyìn ọlọ́ọ̀ nìkan ní bẹ́ẹ̀ nínú suratul eh, Ikhlas fún ẹwọ́ lọ́wọ́ ó wá lóun fẹ́ràn kó mọ̀ ká anábì ní tọ̀tún bá kí n tó wínú ẹ̀yin náà bá ń sọ fóun náà ẹlọ́lọ́wọ́ ọba fẹ́ràn òun náà Allahumma inna nas'aluka hubbak wa hubba man yuhibbuk olùwádàpọ̀ àwa náà béèrè fẹ́ rẹ àbúkùnrin àfẹ́ rẹ̀ ọlọ́run ọba gbogbo ẹni bá ti nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run tó nífẹ̀ẹ́ òfin rẹ̀ ọlọ́mọṣẹ́ àtẹwọ́ nífẹ̀ẹ́ wa àmọ́ ṣáájú gbogbo ẹ̀ ìfẹ́ rẹ̀ ọlọ́run ọlọ́mọṣẹ́ àti máa wà náà torí pé ìjọ tí ọlọ́run bá fẹ́rẹ̀ yàn ẹ̀gbàgbé ẹ̀ wa látọ̀tà nẹ́bí sọ̀lá ẹni tó adébíjì ìlú bá gbọ́ olóba tó kéde sí gbogbo àwọn tí ń bẹ sọ́mọ̀ láwọn màláìka ee lágbájá ọmọ lágbájá ọlọ́run ló ń fẹ́ràn rẹ̀ ó ẹ fẹ́ràn rẹ̀ wọ́n ti fẹ́ràn rẹ̀ náà báwọn yìí bá fẹ́ràn rẹ̀ tán àwọn màláìka tó gbé wá sórí ilẹ̀ ẹ̀yin ẹni eréṣẹ́ ń bẹ lórí ilẹ̀ ọlọ́run fẹ́ràn lágbájá ọmọ lágbájá ẹ̀yin náà ṣe kí ni fẹ́ràn rẹ̀ ìfẹ́ rẹ̀ mọ́ṣáà parí ìkì rẹ̀ fún wa ṣe wá lẹ́rú tó dẹ́fẹ́ jẹ́ káwa ní ó sì kọ́kọ́ dẹ́fẹ́ rẹ̀ ìfẹ́ ọlọ́run àwa lè ní àfi pẹ̀lú káwa ní òun nífẹ̀ẹ́ àdẹ́bí wa Muhammad ọ̀nà òun láwa fi nífẹ̀ẹ́ àdẹ́bí ni pé ìta àdẹ́bí bá wọn ṣe ẹ̀jẹ̀ kò kún wa lójú ẹ̀jẹ̀ kò dùn wa lójú káwa náà kò sì pé nǹkan tí a mọ̀ sí. kan bẹ̀ pé sáábì yìí nínú ọ̀rọ̀ náà ìta àlàyé ó fẹ́ràn púpọ̀ láti máa ka olùhùwàláwù àhàjẹ́ látara kó fẹ́ràn rẹ̀ yìí òun ni wá máa ń lò láti lè máa fi ka gbogbo àwọn àmúrẹ̀ tí bá ń kí ó máa fi ń parí gbogbo kẹ̀lá rẹ̀ àwọn àfáwà mú ẹ̀kan níbi àdíjì rẹ̀ wípé tó a bá rí ọ̀rọ̀ yìí báyìí ajẹ́sà mú fíkì kan mẹ́ àti lórí ìrún rákà kan lẹ́yìn fatiha kan wa tá a bá ké aṣá lè mọ́ ka súrọ̀ tó ju ẹyọ kan lọ ọ̀nìkìlódé kan ní ọkùnrin omi ẹni tó wá ka súrọ̀ tó rẹ kó kà tán yóò tó ilẹ̀ tó wá ka olùwọ̀ lọ́rùn àhà Abdullahi abdullahi masudi lóhun mọ àwọn kọ̀rọ̀ ìn ǹjẹ́ kí ní jẹ́ kọ̀rọ̀ ìn iyú ni pé àwọn súrọ̀ tá ànábì máa ń jàn papọ̀ mọ́ra wọn tí bá ń kírun tí ó ka súrà kí ní kàkejì kúrà kàkẹ́ ìtàgbà mi lórí rákà kan ó sì bẹ̀rẹ̀ sí ní káńtà àwọn súrà yẹn hadith ní bẹ́bí nílẹ̀ mọ́nu sọ́yí muslim ó lọ nípa muhammad sallallahu alaihi wasallam bí kírun lóhun jọ kan rí ìgbà tí ó mọ̀ kí ó níbi lágẹ̀yọ̀ kan ó ka súrọ̀ tó lè bá kọ́rọ̀ níbi lágẹ̀yọ̀ kan ó ka súrọ̀ tó lè sá níbi lágẹ̀yọ̀ kan ó ka súrọ̀ tó alẹ́ ìmọ̀ràn yóò já mọ̀ pé a ti pé ọ̀rọ̀ yìí ó fi nílẹ̀ bá ń lo àwa náà bí ìrún ẹyọ kan òsílẹ̀ yìí ká kasúrà kan kájú kasúrà èmi àmọ́ pẹ̀lú pa máa sọ àwọn tí wọ́n bẹ ní ẹ̀yìn wa kíní kan wá ń bẹ tẹ́mi wá rí nísìnyí ẹwà nídìí bó ti àlàkalàyé rẹ̀ yìí sàábẹ́ yìí kẹlẹ̀kẹlẹ̀ kàlì ẹ̀dàkùn kí ló mú ká ó nífẹ̀ẹ́ ọlọ́run àmáwọn tòlábùl ilm lẹ́ni àwọn táwọn kéwú táwọn kẹ́kọ̀ọ́ àti ogun ẹ̀yìn jẹ́ ìṣẹ̀ṣẹ́ ìbẹ̀rù Qur'an ẹni ara wá ti jẹ́ imam tí ń kírun fáwọn èèyàn ebi ọba ti ń ka kéwú lọ ti ń ka lọ ó lè hàn jù yìí kan mọ́jọ lọ abá ọ̀tún ẹ̀kọ́ ti mọ̀ pé yìí wọ́n ayé láti ló

ìgbà méjì náà bá wá rí ẹran létí tó hàn tó kàn hàn pa ni àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ náà ti mara wọn tó wá hàn tó pa báwọn máa lọ òkú èyí tó ọmọdé náà ẹ bá kàrà mọ́ta yẹn sáà fẹ́ràn kó wáyé náà sí ẹ̀yìn pẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó wáyé lọ òkú èyí ká lùkú wa máa ń ṣe ni pé yóò kàn fi kólóhùn àwọn yóò kàn fi ṣe kí ni yóò kàn fi gbìyànjú. E báwa ṣàlẹ́jì kan wíwá èyí ṣe sí pé tí wọ́n bá ti wá gbogbo yín kúlúwà náà lẹ́gbọ́n gbégbé ó là á ṣe sàbí kan náà mo ta kúlọ̀ là ah, áhàhàhà ah, ah, kìí ṣe tí sàbí bá hàn jì ní máa ń ka olùwọ̀ lọ. ìgbà wo ni máa ń ka òun máa ń kanlẹ̀ kanlẹ̀ fi ń parí Al-Kùránì ni àmì ìdí ẹyẹ ti parí Al-Kùránì ti máa ń kí ó ní orí mi. àwọn súrà kan wà báwọn táwọn sàbí ní lọ́wọ́ bẹ́ẹ̀ ẹ wo súrà tó إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات ها وتواصوا الحق وتواصوا بالصبر súra yìí tàwọn tàbí ní ìsìsíkẹ̀ pẹ̀lú súra yìí tí é pé gbogbo ọjọ́ bá pàdé ara wọn báyìí tó bá sálámà síra wọn tọ́sọ gbogbo tọ́sọ tán wọ́n ní túká kúrò ní meeting point yẹn àti tẹ́nìkan ni wọ́n bá ka suratul Asr wọ́n fi rárá wọn létí pé wá o ẹni òkú lọ́wọ́ bá pa àwọn tí ń bẹ ní zamani bóò ni wọn ò sí ní máa ẹni òkú bóò lèmi náà ò sí ní máa ẹni òkú wọ́n máa ń fi àyà ní wọn létí ìṣiṣẹ́ àwọn sábẹ́ àdúgbò àwọn ọmọ tó bá ṣe ń lóun náà láàrin kí wọn tó yìí ó máa ń ka wà ibi máa ń parí ṣòro ẹ̀yin wá sọ di mọ tí ó mọ dàbí bákọ̀ nígbà tọ́ọ̀rí àrán létí dandan kọ́ kò sí láì fi kọ́ máa lọ sórí máa ọtí kankan láti kéwú lórí ìròyìn ni tó pàtàkì Allahu ta'ala bákan náà látara áyà yìí àmì látara hadithi yìí a tún mú kẹsàn fọ́nlù suratul ikhlas pé àṣẹ súrọ̀ yìí kúrò wallahu ahad àṣúlọ́lá púpọ̀ àṣúnikiri jama ọlọ́lá láàrọ̀ láàrẹ̀ ní gbé bó ti ọra wà náà wọ́n tọ́dì alùkùránì ní kí lápéjọ mọ́ wọ́n tọ́dì alùkùránì wọ́n tọ́dì alùkùránì yìí ẹjá sọ àlàyé rẹ̀ kò yẹra wa ẹlòmí ò mọ̀ túmọ̀ rẹ̀ èyí ò ló bí àwọn tágbé kúrò aláwọ̀ mẹ́ta táwọn kà fáwọn òkú àwọn àwọn táwọn bá ka ẹyọ kan kí làwọn ti kà báwọn wọ́n tọ́dì alùkùránì táwọn bá ti ka méjì kí làwọn kà wọn to third of Quran táwọn bá ka mẹ́ta kí làwọn ká ó ní bí al-Quran ó wà nínú kó bá kú Ismaila ìbẹ́ta kó ló wà láwọn mélòó mẹ́ta gbogbo ló wà láwọn kò sáfòrí yẹn mẹ́rọ kò sí àtọrọ kẹ́ mẹ́rọ kí ni mẹ́lẹ́ jọmọ́ àyìn lọ so kó ká òkú àwọn ọmọdé kébi tó bẹ́ sá sí bẹ́ẹ̀ ní àdìsí yẹn tí wọ́n bẹ́ sá sí di ìhìdá òsàwábì tó lọ́rọ̀ lórí lọ́dọ̀ àwọn àfáà ìdá ìsàwádìí kìrà pé dábá kí alùkùrá ní káwà nítọ̀ ládáta ní ilẹ̀ gbogbo òkú èyí ẹ̀nà àwọn afọ́kùnrin lórí náà nọmba wán abẹ́lẹ̀ kejì èyí ṣe tó pé tí nǹkan bá ń ṣẹlẹ̀ ní ayé àmúṣẹlẹ̀ ní síra àmúṣẹlẹ̀ ní Islam ó bá ti wá délẹ̀ Yorùbá èyí ó tún wá dáadáa gbogbo ẹ̀rú kí ló dé àwọn àbáṣe ń sáàtì bára wá nínú iná ọwọ́ sàánú wa ọmọ Yorùbá sì ni wá àrọ́gbọ́ dájú ọlọ́wọ́ sàtúgbù wa náà níbi àtìtì yìí àtúnú kẹta náà mẹ́rin èyí ò ní pé ìnífẹ̀ẹ́ súrà yìí ọlọ́mọta ìfẹ̀rẹ̀ sí ní àfihàn lẹ́nu bẹ́yàn bá nífẹ̀ẹ́ súrà yìí dáadáa tó wá máa ń dún ní máa dáadáa wọ́n ní àmẹ́kọ̀ọ́ ń bẹ̀ pé nínú tí súrà yìí ó bí fún yẹn ní pé ìfẹ́ Ọlọ́run wọ́n sọ bá ti nífẹ̀ẹ́ súrà yìí wọ́n nífẹ̀ẹ́ ìròyìn Ọlọ́run ọba tí wá nífẹ̀ẹ́ rẹ̀ yọlọ ọ́nífẹ̀ẹ́ dánú ọ́nífẹ̀ẹ́ àlá níjọ́ tí èèyàn bá ti wá di kó nífẹ̀ẹ́ àlá kí lọ ọlọ́run dìbò náà ọlọ́run nífẹ̀ẹ́ wa náà ọlọ́run dákun wọ́n ṣáà nífẹ̀ẹ́ wa o ọlọ́run dákun wọ́n ká ìfẹ́ rẹ̀ kó lẹ́nu wa ṣe wá lẹ́nu tí ó nífẹ̀ẹ́ rẹ̀ ṣe wá lẹ́nu tí wọ́n ló nífẹ̀ẹ́ ẹ ìfẹ́ ọlọ́run ọlọ́mọṣẹ́ àfihàn ní mọ̀lẹ́kàlùkù wa èyí òun ó jẹ́ oríṣi kaba wa káńtà níta bá wà sáà عن جابر رضي الله عنه أيوة. أن النبي صلى الله عليه وسلم قال لمعاذ أيوة. فلولا صليت بسبح بسبح اسم ربك الأعلى والشمس وضحاها والليل إذا يغشاها فإنه يصلي وراءك الكبير والضعيف وذو الحاجة جابر بن عبد الله رضي الله تعالى عنه وعن الصحابة أجمعين ọlá nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ó sọ fún Mu'adh ibn Jabal lè pé ìjọ tó wá fẹjọ́ Mu'adh sùn àti káàdé tó láì wọ́n yìí gbà oníyàwó rẹ̀ fẹ́ lórí wọ́nyí. ṣẹ̀fà ní bí Mu'adh bá kí òun lọ́tọ́ lọ́tọ́ ànábì ohun tó ní ìmọ̀mú àwọn àwọn àlùsàmọ́ rẹ̀ ládùúgbò wọn. tó bá lédi wọn lórí irun ó máa ń fàrùwọ̀ inú wa bí ọkùnrin ìgbẹ́jọ́ kan òun bá bínú yẹ̀ kó lẹ́yìn ìmọ̀mú Mu'adh bin Jabal radiyallahu ta'ala anhu wa anhu sahabata ajma'in ona ni ma majigboro ro da nabi anabi wa ba wi afatamun anta oni bi jina yori nínú àwọn riwaya ọ̀rọ̀ yi wa jáde la nabi wa sallallahu alaihi wasallam falawla anabi ro be ni jawi yan e ti o tó bá fẹ́ kí mo fún كيلو دلوب كسبح اسم ربك الأعلى والشمس وضحاها كل دوم قصورة والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا أوى والنهار إذا دلاها والليل إذا يغشاها إيش شو دوم قصورة سورة والليل إذا يغشاها آه، سورة والليل إذا يغشاها إيه شو دوم قصورة وكيف كيف arábìnrin ìdí tó jẹ́ pé mú tó mọ̀ kàrí ìwọ náà tó mọ̀ kàbá kọ́rà tó wọ́n ń gbọ́ fàlọ́wùlà sọ̀lẹ́ta bìsẹ́bì ìsmà rọ́bì kalẹ̀ àlà èsì ọ́ ọ̀fẹ́ lìgbìrún fún wa wọ́n sì mọ̀ pé àáṣì kan sí ilé ìtọ́bá kírù fún wa tán fàlọ́wùlà sọ̀lẹ́ta bìsẹ́bì ìsmà rọ́bì kalẹ̀ àlà kí ló dé tó mọ̀ ṣámsì wà tó háhá kí ó tó máa ka ruwa lẹ́lì ìdáyà kò ṣá kí ó tó máa ka wàsàmá ìwàsàárì wàmá àdọ́rà ká máa fàárì kí ó tó máa ka ìdásàmá òun fàtà kí ó tó máa ka ìdásàmá òun ṣàkà kí ó tó máa dúró láàrin jújù àmà kí ó tó bá tẹ̀lé mú nǹkan láàrin tó ọmọ jẹ́ kí tó bá kà fọmọ jẹ́ kó ń di wọn rú àwọn wàṣàmùsù wájú àhá torí kí ọba tí wá gbé báyọ̀ lè mọ ká àbá ó lè mọ ká fèjì méjì fèjì mẹ́ta ẹ̀ṣọ́ máa rú ká nìkú sàánú àwọn èèyàn tó ń kírun lẹ́yìn wọ́n lè yẹ mọ́sálásí àwọn ìṣọ́ fún àtùmọ̀ àgbẹ̀ pé ṣọ́ ọ̀ṣùmọ̀ kanú kan báyìí anábìdì tí tọ́ ti mọ̀ bẹ́ẹ̀ ni pé anábìdì sọ rí inú àwọn tó ń kírun lẹ́yìn rẹ̀ àgbàlagbà arúgbó tí ò lẹ́mìí mọ́ bẹ lẹ́yìn rẹ̀ ẹlòmíì kì í tàgbàlagbà àbọ̀ ọ̀lẹ́ ní sílágbóyè ọ̀lẹ́ ọ̀lẹ́ lẹ́ẹ̀ ẹlòmí ìfẹ́ kìí sọ lẹ kìí sàgbàlagbà àmọ́ ó kàn ní òun sáré kírun ní ibìkan nílọ ó ní bùkátà kan mẹ́ta ìlọ ní gbọ́ nígbà wọn bá fàánúgbò gbogbo ẹ̀mí rẹ̀ wá ní tí lóyìn ojú kímọ́ ó kàn n tẹ́ kí n tètè a عبد الوهاب منه وكرمه وعلمه وفضله يزيدنا واياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء صلى الله وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك ان شاء الله لا اله الا انت استغفرك واتوب اليك الى الاسمين ان شاء الله odi taba a ti ọlọtọ ni ti ọrọ ni ó gbọ́dọ̀ dá dúró wọn bá ti parí kára ní àti kásàtọ̀ lọ́wọ́ tó lọ́sà lọ́wọ́. lórí ibi tọ́rọ rẹ̀ ń gbọ́ kí ogbó ọ̀rọ̀ rẹ̀ yìí pé lójú tẹ̀. àmì sọ á pátá. Okay àmì ò lẹ́yìn ìjọ ìyẹn rẹ̀ àmì ò lẹ́yìn ìjọ ìyẹn rẹ̀ tọ́yì. èyí ló fi yá kí ló lẹ́yìn ìjọ nígbà tí sáyẹn lẹ́yìn lẹ́nu. ẹ̀yin ìjọ àti ìjùmọ̀ àná láì. ẹ̀yìn ló dáyọ̀ sí subhanahu wa ta'ala tó jòkó kí ó lè jẹ́ kẹ́yìn wa mọ̀ fún òṣèlú sí ọ̀yá mọ̀ ṣẹlẹ̀ Thank you alhamdulilah sọ̀rọ̀ àtúnṣe ẹ̀rí pé béèrè òun wá ń fi àwọn béèrè kan ta lẹ́yìn béèrè o kí ló fà á di pé àwọn kìnnì kan ti wọ́n kọ́ wọ́ nínú òṣìṣì o kí làwọn kan tó wọ́ bẹ̀rẹ̀ pé àwa mùsùlùmí gbogbo tá a bá fẹ́ ṣe ẹ má jà máa rùn mọ́ ẹ má jà sí kíni ẹ má rùn mọ́ ẹ má rùn mọ́ kò dáa gbogbo dáa fẹ́ ṣe é kí wọ́n lọ lórí ìmọ̀ àti ń understand ẹgbẹ́ yẹn kánà mọ̀ sí pé àwa débì kan àwa bá ń tó strange sí ń táàmù lọ́kàn wò pé kódà pé pàwọn àgbàlagbà fà nà mẹ́mẹ́ máa kàn wù àìlẹ́kọ̀ọ́ wọ́n lò sóòlù àdà máa lọ àìlẹ́kọ̀ọ́ ẹ̀sùn máa rọ̀ ah inú tẹ̀ mọ́ sí iye ọmọ ọmọ kan báyìí tó níjọ́ tí kìíní kan bá ń ṣẹlẹ̀ èyí tí wọ́n bá kọ́kọ́ mọ̀ ní ọkọ́kọ́ dúró sí dọ́gbẹ́ mùsùlùmí ni èyí tó bá kọ́kọ́ mọ̀ ó ní kíni ó yọ dúró sí. bọ̀ àìkí dúró sí ó máa ń fa kí nǹkan máa dàrú ọ̀pọ̀lọpọ̀ wà ẹwọ́n tó ṣẹlẹ̀ ní ìrìn irú bẹ̀rù ìtẹ́yìn kọ́kọ́ mẹ́lẹ̀ kọ̀kọ́ dúró ẹ̀yìn lẹ́kí ẹ̀ṣà òun kí mọ̀fẹ́ meanwhile ẹ̀yìn òun mọ̀fẹ́ magrib ní kí ayé ẹ̀kọ́ kálẹ̀ ẹ̀ ti mọ̀ ní kò ní sí ogbó ìlú tàṣọ ẹ̀yìn kò ní ìlú question ní ìjà kan máa bèèrè ní pé òkèṣó nídi kọ̀bùlíbà ní pé mojú wí ẹ̀ṣẹ́ ní pípín látà náà ní àńsà kò ló ń kí ẹmọ wúrọ òun wá jòkó ráka ẹlẹ́kejì ẹjọ́ jòkó ó ti bá mu àbí ò bá mu ó dé ráka ẹlẹ́kẹta ó ti kírun tiẹ̀ tán òun bá jòkó ó ṣe tàṣàhù ẹgẹ́ bí ẹ̀yìn tẹ́yìn mọ̀ pé ìṣá ìlẹ̀fẹ́ kí kí ló yẹ kó ṣẹlẹ̀ a ṣe ń jòkó ìtọ́jú èkú ni pé ẹ̀yìn pé a tún lè dòkó láti ẹlẹ́kẹ̀ẹ́ta náà a ló lọ sí ẹlẹ́kẹ̀ẹ́ni táàtì gbọ́dọ̀ dòkó bẹ́ẹ̀ tíwárí ti níyẹn ó wá àfẹ́kì ọpọlọ àpò àwa mùsùlùmí tá a bá tí ń lọ́wọ́ gbàgbé tí máa ń bá sinmi sí gan kálukú ó mọ sọ pé ta ní òkọ̀kọ́ sọ̀rọ̀ ṣe ẹ ọ̀dàbù rẹ ẹlòmíì ti mọ̀ pé àìrò ah, wà yóò pè yóò yóò dákẹ́ o bá sọ̀rọ̀ ó lè gbé o mo tí wọ́n Ah, ẹwọ́ ọ̀dá ìpé òun tàbí orí bákan o tọ́ ọmọ wá rọ́njà wọn tó ń bẹ́ẹ̀ lóòsọ fún wọn pé nígbà tí sí lọ ní ọlọ́lọ́bẹ́ sí ọlọ́lọ́bẹ́ lọ́bẹ́ sí èmi lè máa ronú pé àti gbàgbé jù ọlọ́mọ wọ́n lè mọ́ kémi náà mọ́ ẹ̀dàkọ̀ wa mùsùlùmí ẹjọ́ akọ̀ rẹ̀ ti irun kan báyìí àmọ́ àwọn àfáàgbà gbà palẹ̀ kí mọ́ gírí lẹ́yìn iṣẹ́ àlẹ́yìn tó máa ń kí mọ́ gírí àbájọ́ àwọn míì ni wọ́n fi ilẹ̀ tí ń gbà wọn lò ti jọra wọn àgbọ̀dọ̀ kí wọ́n lẹ́yìn ara wọn tó a máa tàbá fẹ́ fẹ́ wà fẹ́ fi wẹ́ẹ̀ tàbá la bá fẹ́ dán wẹ́ẹ̀wò Allahu alam tí ìmáàmù yẹn bá jókòó àwa ló ń ṣe kínú àjókòó sóró là ń tẹ̀lé àwọn yóò àfa mi sọ́jà pé a lè lẹ́yìn ẹ̀ gẹ́gẹ́ bíi ẹni ó kí o lẹ́yìn mọ̀hárì jọ fi ṣe yẹ kó lẹ́yìn mọ̀hárì but asu ní pé dandan ní ká tẹ̀lé ìmá tọ́yì tọ́bá ẹ̀ta wá tẹ̀lé ní tó bá ti tàṣáhù tó bá ti ń sálá bàbá yìí àwọ̀ wà kékeré nù àwọ̀ dìde tó rá ní ẹ̀ṣá ìlàwà fi wọlé àwọ̀ àti ẹyọ kan kún yóò fi wá jẹ́ mẹ́rin àwọ̀ àti tàṣáhù àti sálá ṣùgbọ́n bá wá sí báwọn èyí wọn ó túmọ̀ pé àwa náà kírun wa ní mo ti yẹ kí àkì àwọn tó ń gbọ̀nà àwọn àfáà tán ní Magrib àti Ìṣà wọn jọra wọn ní ṣúrọ̀ àwòrán wọn ò sí kíní ò jọra wọn látara tí wọn àáfẹ́ inú mọ̀nà wá pé tí ẹ̀ bá ti ń bára rẹ̀ ní rúpò báyìí lóyá ó kí kílè ìmọ̀ kí ti ẹlẹ́gbẹ́ kan kílè ló kí ti ẹ̀ ní kòrónà náà nìkìlá kálíkò nìkìlá bọ̀tí ẹ̀ bá ti lẹ́yìn rẹ̀ àti sọ pé kò ní ìrùn àmọ́rú eléyìí tí wọ́n ti kó wá deliberate ẹ̀yìn tẹ́bí ìṣá ìrìn kí ni lẹ́bí join ẹ̀ tó tí àbá bá rí yẹn bẹ́ẹ̀ ẹ tẹ̀lé tó fi dé sport ó fẹ́ sálámà tó bá jẹ́ sálámà ẹ̀yìn ti di ẹ kí ẹ̀yọ̀ kankan ẹ̀ sì ní di sùjúdù sàhàwì tó lẹ́yìn máàmù lẹ́wà bó ti ní ti sọ nìkan àyàfi ká ní mistake bá wá bí ẹyọ kan tẹ́ fẹ́ oh, ọ̀rọ̀ mi ò ní láì níbẹ̀ ọ̀fẹ́ lẹ́bi tí ká níbẹ̀ lè gbàgbé kan ti wá wá tó wá dájọ́ sùjúùdù sáwí ẹ wàá ṣe sùjúùdù sáwí ní ẹyọ kan sẹ́yìn nìkan ti dáhùn Allahu ta'ala tọ́yì. sọ́tọ̀ máa sọ́lá lọ. òṣàlì ìwọ́n tó lè yọjú kùsùn àbí ìwúrà àwọn ọmọ ọlọ́wọ́ ta. àdéhùn tó sọ̀rọ̀ nípa kí alẹ́ mi bá ń ṣe àwọn

hadithi tá nàbí bá ń ṣàlùwàlá lọ́wọ́ àbí tó bá ń ṣe ẹ̀gbẹ́ lọ́wọ́ tó bá ń ṣe ẹ̀gbẹ́ lọ́wọ́ ní ẹ̀rí gbé wa anábùwà Muhammad sallallahu alaihi wa sallam tí ó bá wà ní tètè tó ti ń ṣẹ̀gbẹ́ lọ́wọ́ tá bá sálámà sí kò kí ń dáhùn sálámà ní ìtẹ́mi mọ́nu àmọ́ àlùwàlá ìmára ni ó kí lápẹ́jọ́ mọ́ ìmára ni ó ọ̀tí ẹ̀ bá gbẹ ní tẹ́tì bí tí ẹ̀ àsìkò tí alùsọ̀lá àsálà ti ń bẹ bí kan tí ń sígbẹ̀sẹ̀ lọkùnrin kan bá sálámà sí i ọ̀dájú sì dáhùn ó lọ sálámà bí ẹ̀mẹ̀ta ń bìlì wáyà mi ó padà wá dáhùn sálámà ní padà ó dá gbogbo ẹ̀ padà ọkùnrin lẹ́yìn ìgbà tó ṣe tó ṣe tán ó ṣe mọ́ra ọláwọ̀ èyí tí èmi máa nù lọ ìlú ọmọ tó lálù àlà sábà rẹ̀ lómi tó máa ń jókòó wáyé ẹ̀ الله طيب هل من سؤال لا تفضل تلاوة القرآن إذا ما تلاوة القرآن كل ما دعوا سلامه àwọn afá wọn ṣe àlàyé tó pọ̀ lórí ilé náà ṣẹ́rí àwa tá a bá ń rẹ́ni tó ṣe tilawatul Qur'an àwa ni ká lo ẹ̀kọ́ púpọ̀ àwa ni ká ṣe kí ni ká lo ẹ̀kọ́ púpọ̀ àwa ni kí a ṣọ́ra wa ká sì lo ẹ̀kọ́ ọ̀dọ́mọṣẹ́ ka Qur'an ẹni bá ti ka Qur'an ẹ sílẹ̀ má ní táìmù lọ́mọ sálámù sí fún ẹlòmíì tó rẹ́gbá tí máa bá àwùjọ táìmù ṣùgbọ́n èèyàn bá dẹ́ pọ̀ tẹ sálámù sáwọn èèyàn fárúkì fáyà àdàkà dáhùn ẹni bá ka Qur'an ló máa lọ àwọn ẹlòmíì ó ṣe kí nù ó ṣùgbọ́n tó ẹ̀kẹ́ nìyẹn àdúwá sálámà sí i bá ti wí lọ bí ẹni tó padà wá òun ṣáàgbọ̀ ó sálámà àwọn afọ́ ní ahkam al-Qur'an àwọn afọ́ ní tẹ̀sí àwọn discourse ọ̀rọ̀ yìí púpọ̀ àwọn míì wọ́n ní tó kó dáhùn sálámà torí pé wájú ìlú ká dáhùn sálámà ṣùgbọ́n tí ó bá kàn bẹ̀rẹ̀ Kùránì òní ní kíkà padà òkàn nílé mọ́ continue lọ yóò tún ìtì àádà sí yóò sì tún basmala sí yẹni pé yóò tún àwọn ìbílẹ̀ ìṣúná tó bísí náà fún àdàrà yìí tó fi bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ yóò tún méjèèjì sí síwájú kó tó bẹ̀rẹ̀ sí ní kọ́ńtínú alùpùpù àti because ọ̀rọ̀ tó ti sọ ó ti bírèkì ní tó ti ń bá àmọ́ tó ti dáa sí pé alákìlẹ̀ ní tó ń ka Qur'an lọ́wọ́ ìjà kílẹ̀ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ náà táwọn ẹni tó ṣe dùá lọ́wọ́ ó wà nílẹ̀ ìdí rọ̀gbà ara àwọn ẹ̀kọ́ táà nílẹ̀ ìwà wáyé ẹni bá ti wà lórí stéètì báwọn òun àtọ́lọ́wọ́n bá ti lọ sọ̀rọ̀ lọ́wọ́ yìí ẹ̀rọ àkùnṣe mo lè máa bá president Muhammadu Buhari tó sí mi mo lè máa bá sọ̀rọ̀ sí ọ̀kan tó máa pè ní kọlọ lẹ́bí èrè kankan tó máa máa bá làkà yìí àní ẹgbà tí wọ́n wá ẹ́ wà wájú ọ̀gá ọgbọ́dọ̀ ọ̀gá mi lè jẹ́ kéèké àmọ́ respect wọn nílẹ̀ mọ̀ èyí wá ń bẹ wájú ọlọ́run títà àdúrà wọn kó wọn àtọ́lọ́run jọ sọ̀rọ̀ lọ́wọ́ mi pọ̀ sí ní sáà lẹ́kọ̀ọ́ wa di àtùmọ̀ bá àwùjọ ó ẹwọ ẹsẹ jágà á alówó ọbẹ̀ ó lè sọ̀rọ̀ ẹgbẹ́ àbúrò owó ọbẹ̀ ńkọ́ ayébíṣẹ́ ti díẹ̀ yóò ṣe tán kí náà bèrè kó tó bẹ̀rẹ̀ lọ́ àdúgbò so ẹjẹ́ á máa mọ pàtàkì ẹni tí ń ka Quran ọ̀rọ̀ náà wà ní ká so ẹni tá a bẹ́ fún ní respect jùlọ ẹni tó kà yìí táwọn bá lu ọ̀rọ̀ àwọn ẹjọ́ tí ó tí ó lè ṣẹṣẹ ọlọ́run rọ. pé ṣé ó tọ́jú ẹ pé ìnáwó àdìrọ́ lè ṣe kọ́ sí ibi àwọn afá sọ̀rọ̀ lójú lóye pé ìnáwó àti èyí ní irú ìwọ fájúmẹ́ntì táwọn afá fún gbàgbà tó láti sọ ní ìlànà ọ̀nà àwọn abọ́ ọ̀pọ̀ lára pé ìnáwó àti ọ̀pọ̀ lè ní wọ́n kọ́ sí àwọn afẹ́ ìlú lójú bí lọ́jọ́ lójú. Ọwọ́ àwọn ta ní ṣe. Táwọn afá bá ní ìlànà àwọn kan ní pé à ń pè kí nìkan ní fító ìtura kí ní pé ìyapa ẹnu àwọn àfa ó ní bí àtìmọ̀ǹbà ó ní kí ni jọmọ́ ó ní bá àtìmọ̀ǹbà táwọn àfa bá ní ìtura àríkùmọ̀ sọ̀rọ̀ àwọn ọkùnrin nínú àwọn àkọ́kọ́ táwọn kan máa ń ṣe ni pé ẹjẹ́ àkọ́kọ́ wú ọ̀nà kan ṣáàlì èrí bí ẹ̀sìkéèkù kó olùyapa ẹnu wọn yẹn ni pé ṣá lè avoid ìyapa ẹnu wọn tàbí máa sin náà tó rẹ̀ pé ọ̀nà táwọn àgbà bí ló ń kẹrin àwọn àfáà méjèèjì àdèmà satisfy opinion méjèèjì ẹni gẹ́gẹ́ bí àkàtí wọ́n jọ ń bára wọn fà nísìn àwọn òkúkú ìyẹ̀kọ́ lọ wí kìíní dandan ni ìyẹ̀kọ́ lọ kìíní mo ṣe dandan ṣẹ̀gbẹ́ nígbà lápòjú ìnìkan ìyẹ̀kọ́ ní wájú ìlú dandan ni ò ẹni tí ò bá lò lè jí àwọn ẹgbẹ́ ọlọ́run àwọn kan ní irọ́ yìí ṣe dandan ẹni tí ò bá lò kọ̀kan nígbà ládàá nù àmọ́ súnà tó lágbára ni gbogbo ẹni bá lò yóò gba ládàá àwọn ẹlẹ́kẹ̀ẹ́ta àwọn ìṣàfà àwọn tó ń sọ lóyún àwọn tó ní kọ́ bò sínú o àwọn tára ní wọ́n sọ lóyún àwọn òpòlú ni wọ́n rọ̀ tí wọ́n wà ìyapa inú méjì tó ní ìṣùmọ̀ nílé nínú ìyapa inú méjì ta ló mọ ọ̀nà tá lè fi àbọ̀ ìdí ìyapa inú ìjọ pé àdẹ̀ ní ìṣẹ́ lọ́run lára àfa àti tó bá kọ́rọ̀ àwọn méjì ọ̀rọ̀ ẹnìkan nú wọn náà ló padà ráì àdẹ̀ní tẹ́ lọ́wọ́ ta ló mọ̀nà láti inú ṣe bẹ́ẹ̀ níbi ọ̀rọ̀ tó wà lẹ̀ ilé ẹ̀tọ́ nílẹ̀ kọ́ buhari ẹ̀tọ́ ní kò ṣe wà á man bára kan lọ́ọ̀fẹ́ ta bá ti bójú yẹn tó bá yẹ pé wájìbù náà ni mo kú dìbò kìí ṣe wájìbù wọn ló sáà ní mọ́ ọ̀sán ní kí ẹṣẹ́ sùn ìwọ náà gbà pé màá gbà ládàá tó yẹ pé àfáà méjì tó bá rẹ́ni tó bójú nìsín kò sẹ́ni tí ó wò ní wo ẹlẹ́ṣẹ̀ bọ́ ní àwọn àfáà tó bá lọ́nà èèyàn ni ìjọ bá rẹ́ni tí ó bójú wọ́n lè máa ń lè kókó pé ní mọ́sálà kìláfíà ni o àmọ́ wọ́n mọ̀ wò pé ah, ẹni yìí ṣe ń ṣẹlọ ni o gẹ́gẹ́ bí àgbọ́yé títí wọn àkọ́kọ́ ta máa kọ́ ṣe ní mọ́sálà kìláfíà ni káwọ́kọ́ báwo la ṣe lè ṣe al-khuruj min mara min al-khilaf báwo la ṣe lè jáde kúrò ní khilaf yẹn tá a dẹ̀ máa satisfy both opinion tó wà nílẹ̀ àlùbáyà lọ́wọ́ rẹ̀ ọ̀nà lẹ́ẹ̀kejì ó wá ní mítà ní mọ́sálà yẹn bí tó ṣe dé ọ̀rọ̀gbọ́n dá sí ọ̀rọ̀gbọ́n ṣe kí ni kò sí éṣe pọ̀ bẹ́ sàtísàrí èjì ọmọ kan ní níbi irú bẹ́ẹ̀ àwà farabalẹ̀ wà gbọ́ ìdàdà ààrẹ máa ń mú tó wùwá o èyí àwọn èèyàn ọgbọ̀ sáti mú ààyọ̀ ah, ah, kìí ṣe sáti mú kìí ṣe sáti mú ọgbọ́dọ̀ mú yìí tán bá ní amú ni bóòlù wọn ṣe wá mú yìí tán bá ní amú ó ní pé ọwọ́ àwọn owó sílẹ̀ rí àpá ilé àwọn ilé ìtàn ní ilé ìdájọ́ rẹ̀ lápòjú ẹ̀wù kírátù fàtìhà lẹ́yìn ìmáàmù ẹni tí ìmáàmù sì kí ó sókè tí a bá ti tó gbókè láàbùdó wà lórí ẹ̀ kí wọ́n kọ́ pé ọmọ mú kí ni o wọ́n ìjọ wù ọ ni pé ọmú tó fẹ́ ọmú ìfẹ́ inú rẹ̀ ìtumọ̀ rẹ̀ lọ nígbà tó lè mú ẹkú òbí ìfẹ́ ló ni pé kí ilẹ̀ jíjẹ́ ìsáwọn ilé ìwọ wa àwọn ilé ìṣọ́ àwọn ilé ìmọ̀lá ìbáyìí ah opinion rẹ̀ àwọn ilé ìnáà ń kọ́ àwọn náà wá sára yìí báyìí àwọn náà wá sára yìí báyìí àwọn náà Ah, ẹ̀rí àwọn ilé àwọn ilé respond back àwọn ilé respond back àwọn ilé respond back ok àwọn ẹni àkọ́kọ́ yìí kí ni respond wọn àwọn náà respond back àwọn náà respond back àwọn náà respond back látara abẹ̀yẹn á pẹ̀lú tí mo rí ọ̀rọ̀ àwọn ilé ìfẹ́ tẹ̀sùn ìyí tó fẹ́ tẹ̀sùn ọ̀tọ́ ìwọ náà rí pé ẹ̀rí ọkàn tó wọ́n pé ilé ìlú tẹ̀sùn wọn ó ń gẹ́gẹ́ lọ́gbọ̀rọ̀ bí sinọ́ tọ́ bá rí wẹ́ tọ́ wá mọ̀ mọ́ ṣe nǹkan bí ìtorí fáwọn àbá àyàpá ẹnu onífẹ̀ẹ́nu lẹ́ọ̀ ọ sì rojọ́ rẹ̀ níjọ́ gbé ní alùpẹ̀yà ìyapa inú àwọn àfọ́ òsì fún kalẹ̀mú tó wà àwọn àfá àkọ́lá ń sọ ìyapa inú àwọn àfáàkọ̀ fún aláǹfààní pé ọ̀rọ̀ yìí gba káṣe pẹ̀lẹ́ pẹ̀lẹ́mẹ́ kìí sọ̀rọ̀ táàmùra kẹta ìwọ́ wá jẹ́ tí ò lè ṣogun táàsọ̀ yìí àbí ọ̀kan gbọ́ àti méjì ó wá wá confused ọmọ yìí tó mọ̀ ní méjèèjì náà àfá àtọ́ sọ̀hún ta ni ọkàn rẹ̀ balẹ̀ sí ìmọ̀ rẹ̀ jù ah, tí mo gbọ́ wà sí àfàyè ti pẹ́ ah èyí sábà nìkan wà níbi mokif tó máa ń ṣe báyìí ah máa fa ilé lóòótọ́ fàràdà ni wọ́n súnà náà máa ń gbà mí ọmọ ń fi àwọn jẹ́ kí ní gbogbo àwọn ìwọ́n náà ma ma ẹ̀yìn sọ yìí fún yàn já àbá tí ma ti fún gbòrò lé ní ìsìn wọ́n náà ma àwọn àbá àwọn náà ti jẹ́ ní àbá àwọn náà mẹ́rin báyìí wọ́n tún máa fẹ́ ń ká mọ́ tọ̀rọ̀ àwọn eléyìí tọ́rọ̀ bá di àpẹẹrẹ wọn ó wà wọ́n wọ́n wọ́n ah ìwọ àwọn àfáà yìí sábà bá wọn bí n tó jọmọ́ ìfẹ́ nu irú wọn ọwà dúró lọ pé eh, àfáà yìí lọkàn mi balẹ̀ lé lórí wọ́n sì máa fi kí ni wọ́n máa fi sinmi Okay, please. I have a challenge that is disturbing my mind, which my family telling me to seek Allah solution, but I declined it because I believe Almighty Allah will make it possible for my wife to deliver safely. The prayer uh, to the Okay. Uh, only ó dáa pé mo rò pé ìyàwó àwọn níbèrè yìí bẹ ní inú oyún lọ́mọṣàbà sọ wọn láyọ̀ ara níbi tán position tó máa wà ò sí dáadáa èso àwọn fámìlì àwọn alẹ́ káwọn lọlé alágbó àwọn òṣìfẹ́ lọ ládùúgbò àwọn èèyàn lè máa ṣe àkọ́kọ́ láti lọlé alágbó adé ẹja yẹn ní tí ẹ bá wà nínú condition báyìí àmà ṣàdúrà àmà ṣìrántí ọlọ́run àmẹ́dàpọ̀ ìlọsọ́sọ́sọ́ number one ẹjẹ́ tó yá scan ẹjẹ́ kí scan ló gbé position tó máa wà jáde ẹjẹ́ kí àwọn dókítọ̀ wa mú advice wa àwọn dókítọ̀ kan mú kí ni wa advice wa sá pẹ̀lú position tó máa yí wa báyìí báyìí ni wọ́n ṣe báyìí báyìí ni wọ́n ṣe ni ọ́ báyìí kan wọ́n prescribe ògùn náà ni ẹgbọ́sùn wọn number one number two ilé alágbo àdáwò kankan wọn lẹ yorùbá ni kò sí láì fi ń di àgbo kò sí láì fi ń di kí ni jọmọ àgbo ìmọ̀ mẹ́wé wọ́n mẹ́gbò wọ́n papọ̀ wọ́n sì wọ́n rẹ̀ ní kí máa ń jẹ́ náà nù wọ́n gún ní kí máa ń jẹ́ náà gbogbo irú àwọn eléyìí kò sí kí ni jama ìlà ìpínlẹ̀ àmàdánwò tó kàn wá bí kí ilẹ̀ yorùbá rẹ̀ gbogbo ẹni tí wọlé ìgbà gbúgbà ilé tó bá gbọ́dọ̀ wọn ìdí wọn fi máa gbó ewé wò lápò fún wọn lè láwọn ayé kan ní gbẹgbẹ wọn lè láwọn àgbà kan àwọn náà fi kíni àwọn náà ranjú mọ́ mọ́ ìmọ̀ àgbà tó yẹ kí níbi gbàgbé ayé ti wá pọ̀ tó lè tèmi ló wá ní tẹwọ́ ọ̀tá mọ́ ń pariwo àwọn àgbà àwọn ayé àwọn àtà àjámọ̀ kankan náà lọ́nà àjámọ̀ kan ogun àtà àti ìjẹ́ àti ìjẹ́ dáadáa tí ó sẹ́jẹ̀ gidi lára wa tí ó sẹ́nà gidi lára lẹ́ran létí àwọn náà lámọ́ ń pariwo ayé sí wa mọ́lẹ̀ mọ́ wò ní pé ẹbá láwọn àjẹ́ bẹ́ mú ẹ̀jẹ̀ àwọn àjẹ́ ìhùn ló nímọ̀ràn ìbílì yẹn ilé náà lè lọ aṣọ rọ̀tù tó gba ọdún mẹ́lẹ̀ ogún ẹ̀jẹ̀ onáwó lára ṣẹ̀ tútù níjò lẹ́gbẹ́ gbogbo àríwájú kò ríwá rí á ibi ọ̀rẹ́ nàìjíríà dé yìí àwọn ìyá òṣù gàdá mẹ́jẹ ẹgbẹ́ bẹ̀rẹ̀ níjò lẹ́gbọ́ tí gbogbo àwọn dọ́rọ̀ àwọn olóṣèlú wọn sọ fún kaba àwa tá a sì rí nǹkan sí dáadáa náà àwọn tó lo tààrà ẹ̀gbọ́n gbọ́n kaba lọ́wọ́ àbí tó ẹgbẹ́ owó náà bá lọ súnmọ́ àwọn àbá àbá àwọn abúlé bá wọn ní ó

irú kí ní ṣe ọ́ níwájú ọ́ ìfá ìlú àbáwọn mọ̀dé gbà ní ọ lè ah, má wùlẹ̀ ní ọmọ wa ṣe ń pé ń tọ́ lọ rí ti mọ́ lọ́wọ́wé báyìí lọ́wọ́wé báyìí a ti gbé wá mọ́tàlá sí ìwáṣẹ́ kó gbà fún wa pẹ̀lúfẹ́ tó lọ́dún mẹ́rin ọ̀dẹ́ àbáwọ̀ bífọ́ ọkùnrin ẹ̀rọ ọdún mẹ́rin náà ṣe kó gbà fún wa fún wa wọ́n ti ṣàlàyé kódà àwọn alágbé ń jọ náà obìnrin kan gba ìsìlámù ládùúgbò gbogbo ọkùnrin ẹ̀ ti fẹ́ mùsùlùmí náà mọ́ èyí wà bá ti mọ̀ sí ní ilé báwa Sheikh Abdul Ghani ìjọba àdèlé Sheikh Abdul Ghani ìjọba àbẹ́ sọ́mẹ́ta lórí ilẹ̀ ìbáyọ̀ ọ̀tọ́lá Sheikh Abdul Ghani ìjọba àtọ́jẹ ní maichu máa kùkù ọ̀dọ̀ Sheikh Abdul Ghani ìjọba kan Sheikh Abdul Ghani ìjọba kan náà wà lọ́nà sẹ́gbù ọ̀tá àwọn ní bàbá kan Sheikh Abdul Ghani ìjọba àdèlé àwọn àlọ́ sọ́jú tó kó síbáyé lọ́nà ọ̀sọ̀ pé kìníkọ̀ kìníkan ní ṣọ́ ẹ̀yà tọwá ewé kìníkan ewé kìníkan ewé igbá ewé wọ́n ti dá gbogbo ewé ògbọ́ tó yá lọ síbáyé tó bá ní à ah, ẹni olẹ́gbẹ̀ oṣù ní ìtọ̀ mọ́ wà mọ̀ sí ó mọ̀ sí ní ṣùgbọ́n pẹ̀lú àmàfíà pẹ̀lú ọ̀rọ̀ so tá bá inú àwọn èèyàn báwọn ó dàbí abákanáà wọn àti akíta àwọn èèyàn sọ̀rọ̀ abúlé láti wọn sọ̀rọ̀ nìkan náà ṣáàtì báwọn náà mọ àdúrà tó àbí sẹ́yìn sẹ́yìn ọ̀sàtìsà so tá bá mọ gbogbo àwọn èèyàn báwọn táwọn pé wọn ò ní gbé wa lòdì ẹbọ wọn jẹ àmọ́ pé wọn ilé ìṣiṣẹ fún ọṣẹ báyìí yóò ní láì síbẹ̀ tó wáyé pé abara gbò tí ó kọ rẹ tí ó sì yí ọmọ yẹn padà sí position tó yẹ kó wa àwọn Yorùbá náà mú àwọn nǹkan dáadáa ó sì lálàáfíà ẹwéwé dú lásán ẹwéwé dú lásán tóbi yìí máa ń rọbí àìmọ́ ìgbà làwọn dókítà ti dìklẹ̀ pé ẹ kí ni ó gbọ́ ẹ̀mí pírẹ́ṣẹ̀ làwọn ṣe ẹ ti hàn yáwọn gan ni kí ni ẹ lọ rí wá ẹkù ẹgbẹ́ ẹkù máa ń ẹkú ẹkù gbogbo pọ̀ ẹjẹ́ kó dámú àbá àkóbìnrin ò ní bá da ẹkù gbogbo lóòtọ́ báyìí ẹmọ̀ kí yóò ti mọ̀ yọ lóòtọ́ kí ni yóò ti yọ ọmọ jáde lóòtọ́ mọ́ nígbà ẹkù sí níjàdó jáde àmọ́ mọ́ níṣe kínú ìsì bí mọ́ láyàtà láfíà sáwọn ìfẹ́ tó bá ń fi abáyé báwọn èèyàn mímọ̀ pa kò ni ayé náà wọn mọ lẹ́jà dọ̀tọ̀ kan ọ̀rọ̀ wa kọ̀rọ̀ kan ààrin ah, táwọn yẹn ní ń ṣera wọn ló pọ̀ irú ìṣẹ̀lẹ̀ wọn á ti sì ní náà ni wọ́n á sọ fún wọn pé wọ́n ti gbìyànjú wọ́n ti léèyàn rí tí o pé ẹni náà ṣe súnmọ́ dáadáa àwọn ní breast cancer ìgbà tó wá bọ̀ àti ẹni stage ló ẹ̀ máa èyí ti dúró lè jẹ́ bí ẹ̀ gbọ́ àwọn àti ẹ̀ padà wọ̀ à ah, kíní yìí o hospital ni o nǹkan báyìí báyìí ó lágbára o àbàdì àbá ìwọ́n ti gbé sí ẹ nínú ọfà ní ọfà ọfà ní ọta lọ́fà ní ọfà ẹ ọmọ yọ ni ẹni kan wọ́n ti láwọn gbọ́dọ̀ gbọ́dọ̀ lọ tútù à ẹ má mà síra yín ìran ni wọ́n wúlò lọ tútù wọ́n ni wọ́n ti fi nìkan lọ ọfà ní ọfà ní ọfà ní ọfà ní ọfà ní ọfà ní ọfà ní a máa ń kojú wọn gbogbo ẹ̀ káàkiri gbogbo wa ya ó ti wá dé final stage ó ti stress gbogbo ara ẹ̀pà òbúrú mọ́. àbá pé wàá ní ọtí títẹ̀ ní a máa lọ ibẹ̀ ló fà ní kí ni òní wọ́ọ̀kì mọ́ àbá ọkọ lọ sí ẹ̀ rárá ọkọ lọ sí pé sísá kan wá bá sísá kan pàdé bẹ́ẹ̀ ní Lagos Island àbá ọkọ wa kìíní kó láì pàfà ilé yìí àbá ilé yìí tẹ̀ ọ̀rọ̀ bí ìṣòro àgbẹ̀ tó bí six years ago báyìí èyí náà ti pè mí wà kí ni tó fẹ́ sọ fún gan ẹlòmíì yóò bá sọ fún lórí ẹni tó súnmọ́ mi ní táwọn ẹgbẹ́ àbá ẹ̀rí ọ̀rọ̀ ọjọ́ yìí gbogbo ní bá mọ̀ tẹ́lẹ̀ máa ṣe máa ń yọ inú wọn fi máa dùn òní a máa ṣe o wọ́n ní kí ni o òní a máa ṣe o so láìpẹ́ tó gbé wọn lọ́wọ́ ní ìgbà àti lọ káàkiri tá a tá a ṣe gbó wàhálà tó ìnà ìlàyé ìnà ìlàyé àmọ́ ọ̀fà ọ̀fà ọ̀fà ọ̀fà àdánwò wà lè wáyé ìyá kan náà wà gbẹ báwọn inú ti ká gbogbo ẹ̀ ìnira wa pọ̀ yóò níbi tọ̀ yóò níbi yàgbẹ́ yìí gbogbo ẹ̀dùn á ti dá ojú á tó kú sí mọ́ra bẹ́ẹ̀ tó bẹ̀rẹ̀ ọ̀fà ni ọ̀fà ni ọ̀fà ni pátá yàrá bá gbogbo òfin ìyá ti dípò wọ́n bá padà ìgbàgbé sáà wọ́n ti pé gbogbo tó ti lò wọ́n ti pa díẹ̀ wọ́n ti pa gbogbo ẹ̀ wọ́n ti pògún fi pa àgbo bá gbogbo ẹ̀ lọ́sí olólùjù wọ́n dábàdà gbé àlọ́sọ sí ìtò lọ́gbà ìgbà ìjà inú yìí ẹ̀lọ́ ya sáà wọ́n ya sáà dẹ̀ ìyá ta yín lọ́fà ọ̀ gbogbo fún yìí ti lọ́pọ̀ àwọn ẹ̀dẹ̀ oríṣiríṣi nǹkan lóyìn yìí o pẹ̀lú gbẹ̀tẹ̀lẹ̀ ni a gbọ́dọ̀ sọ pé sọ̀rọ̀ yìí ìfáàrẹ̀ yìí wáyé ẹ̀ ní ju oṣù mélòó lọ ọ̀ ah ọ̀yá lọ́wọ́ ẹ̀ àbá òkúlẹ̀ tì nígbà tí ó gbéra nígbà wọn máa kó nǹkan jáde lóyà òkúta náà kó jáde ṣé ẹ máa tó ti lòkúta ìgbẹ́ ti gbẹ ọmọ bẹ́ẹ̀ òkúta ti lọ fà ìyẹ́wò ní gbẹ yá ìgbẹ́ ti wá gbẹ ó ti dòkúta àwọn akọ̀wò yá àwọn ọmọ ìdá gbódà wọn ìfòyẹ ti wá gbẹ kò wọ́n padà ń gé ń gé àwọn kan tí ò ṣe kò ṣe kò àwọn agé àwọn fi ẹsẹ̀ wá ń sún papọ̀ padà wá bí wọ́n wá sí wọn àwọn apalẹ̀ tán ìyá ọ̀nìyàn wọn pa àwọn pé níta gbé jáde mú yàrá rẹ̀ ẹ́ inú wọn bí wọn níta gbé fídíò tá a ṣe ó jáde wá fẹ́lẹ̀ mọ́ ẹ ṣe ń pariwo ọ̀fàní ọ̀fàní irú ìkíní ó wá pọ́ nílẹ̀ Yorùbá rẹ̀ ṣùgbọ́n kan wọ́n ní intanẹ́ẹ̀tì mọ̀kan fi ń ṣera rẹ̀ olóṣè kínú tó láàrú kínú intanẹ́ẹ̀tì mọ̀kan fi ń ṣera rẹ̀ ó ní ọ̀lọ́pọ̀ ẹ̀mí ọ̀rọ̀ ọ̀gbádùn oró lórí ṣùgbọ́n aláìmọ̀kẹ́ bí ìṣẹ̀lẹ̀ ló pọ̀ àìwá gbẹ̀yẹ àwọn èèyàn tá a ti fi ọ̀fà ní èyí kiri kan ní ẹ̀yìn àtàtì ní àwọn ayé ní àwọn àgbà káàkiri wọn káàkiri balẹ̀ ayé wọn jẹ́ ọlọ́run kó sàmì ìkọ̀kan ọlọ́run bá wa tún ìkọ̀kan ìkọ̀kan wá sí so tó bèèrè bá wa lóyún ókè ẹnìkan ní ṣe àbújẹ́ ní jùmọ̀ àwọn fún wọn nọ́mbà ẹjẹ́ àrídìsì nọ́mbà wọn ní ṣáà ó dà wọn lóhùn sáà àdínlé lórí kọ́mẹ́ntì àwọn tó bèèrè nọ́mbà wọn sọ́ọ̀dà bẹ̀gẹ́ ní ìjọmọ́ àdínlé ìmúṣẹ ìjẹ́rú alágbàlagbà ni wọn zero eight zero five one two two five eight eight three zero eight zero five one two two five eight eight three ìbí ní wọ́n ti ti bá wọn sọ̀rọ̀ sí pé kọ́lọ́ fòlejì mìíràn àwọn bàbá wa tá a sì gbọdọ̀ gbọdọ̀ jìnà sí wọn àmọ́ aláǹfààní àti pé wọ́n ṣàmù alákólẹ̀ ha ọlọ́mọ àtọ́ ń gbọ́ra sí tóbìnrin bá ń bẹ nínú oyún àwọn àsìbáàbù náà pọ̀ tó máa lò àbátò sàwùdá oyin ìwà pàmì ìdìpapọ̀ náà gbogbo iná ló ṣe wá lábọ́yún ó dá àwọn àǹpé èso dàbídò kan ní àdúà àdúà wọ́n ò lówó kó wọ́n rí láwùjọ tiwa yìí ọjọ́ ìbá lọ ara mi rí mọ́ká àbàdínà pọ̀ púpọ̀ ayẹyẹ mẹ́rin mọ́lọ́dọ̀ tí wá tó báyìí níbi láòpọ̀ òun náà wọn just one kilo ẹ̀ tí ìbá gbàgbé ó rọ̀ rẹ̀ tóbi ló tó wá ní sáìdì ẹ̀ ní sáìdì ẹ̀ bá ṣe rí ló máa sọ ìtọ́ màtá one kilo wọ́n lè mọ̀ tàbí ní forty riyal fifty riyal fún one kilo five hundred and thirty riyal fifty riyal dáńsọ ẹ̀ẹ́d ten riyal amọ̀lọ́bí one sixty five ojúwé kéré o tọ́ba sọ dá síbi àlá sọ̀rọ̀ bíi close to five thousand naira so tọ́ba sọ ojú síbi à ń sọ tó dé bí ẹ̀ ten thousand naira so fún wọn kìlù so bòtóbìnrin bá lè máa rí àwọn kan owó púpọ̀ so bákan náà àwọn àdúrà téèyàn wá lè máa ṣe àwọn àbáwá ládùúgbò àkọ́tọ́ máa ń ṣe lóòótọ́ àwọn èèyàn wá máa ń sọ̀rọ̀ lórí ẹ̀wọ̀ èmi ò mọ́ tá a fẹ́ takò mẹ́ gbogbo àbá máa ń pè é sọlọ tẹ̀lé ńlá ẹ̀sán ẹ máa wò pé kò lẹ́rìí kúkú ìgbà tó ṣe àdó àfúrò bàbá dandan kọ́ ní káàdì ẹ̀rí ṣòṣì sẹ́jìrì báyìí táwọn èèyàn kan bá ti lò ó lọ́tí lọ ayà tó láyà alukur'ani sáàdì so ọ̀nàdúnmọ̀ alukur'ani máa wúwa ṣìfà so ayà kur'ani ni then àyè wẹ́rì fún àwọn ọ̀sán láyà tó fi ń ṣe tààrọ́ kíwà so ìdí nìyẹn èmi ò ní láì fi kí kéèyàn máa ابن محمد ابن حمد رحمه الله قل يا يا كذا ولا ولده بنت موتوا موتها فمين آه، إيه، يوم تلك ترونها بك كبر آه، يا يا كذا وقال يا سورة الانشقاق أبي انقطاع كأنه رسول الله صلى الله عليه وسلم آية الإمام أحمد بن محمد بن حمد رحمه الله أرسال الذي سميه ọ̀rọ̀ kí a fi ọ̀rọ̀ kìyàmù ṣùgbọ́n kìyàmù ẹ̀sẹ̀ dé yọ ẹ̀dùn òjì àwọn sì lò fún ẹ̀dùn ẹ̀dùn ìlú tẹ̀yìn wa ṣùgbọ́n àwọn kẹwọn táwọn yẹn bá ti lò pẹ̀lú tẹ̀yìn wa tó sì ṣiṣẹ́ tí ọmọ ẹ̀kọ́ ṣe òun náà ni wọn òun náà lálẹ́ ṣe kí ni jọba òun lálẹ́ wọn lò ọlọ́mọṣà fún wa ní àgbọ̀yọ̀ rẹ̀ ó sì jẹ́ kí ó wúlò fẹ́ nìkan ọlọ́ọ̀tà. wọ́n ní ìmọ̀ àmì sọ́kàn pé téèyàn bá lọ sí téèyàn wá sí hajj pé after fourteen days wọ́n báyọ̀ pọ̀ tẹ̀lé. ẹni bá lọ hajj tó dé pé after fourteen days ni wọ́n ṣẹ̀ṣẹ̀ máa kọ ẹsẹ̀ rẹ̀ kalẹ̀ pèsè lè lára bí tó lọ hajj tó dé after fourteen days inú ọmọ ẹni tó sọ ilé. ìjẹ́ nǹkan gbọ́ àwọn àni pé ẹni tó bá lọ hajj tó sì ṣe hajj rẹ̀ bọ́lá ti ní kó ṣe kharaja min dhunubihi ha yóò jáde ní inú ẹ̀ṣẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ìjọ sí àìlẹ́gbẹ̀ kàyọ́ òwe wà láti àti òkúmọ̀ bí ìjọ sí àtẹ́sọ́jọ́ sí àwọn abúlé àlẹ́sẹ̀ lọ́rùn á ní bẹ́ẹ̀ lè máa parí sí àhájì tó ṣiṣẹ́ àhájì rẹ̀ dáadáa bọ́n tó bá yẹ ti dé tó ti mú ẹ̀sìn nínú ẹ̀sẹ̀ kọ́ lójúkú jọ̀mọ́ ẹ̀ṣọ́ ọ̀rọ̀ yẹn ẹ̀gbọ́n màkọ́lẹ̀ tó gbé ọ̀rọ̀ bá wọn ẹlẹ́gbẹ̀ẹ́ wá ní pé ọ̀rọ̀ yẹn tó wà ta pàǹkọ̀ wáyé tù lẹ́nu ẹni lọ́wọ́ àdùn dé wá délé nù wá pààyàn ẹwà náà ní pẹ̀ tẹ́lẹ̀ fún àwọn kọ́lẹ̀ fún ọ̀nà kan ẹni lọ ájì tó lé lẹ́nì tó parọ́ ẹni lọ ájì tó lé ní ṣe ìdùnnà gbogbo àwọn yẹn sì sí ẹni lọ ájì tó lé ní mutí tó gbogbo àwọn nǹkan ó takoro ọ̀rọ̀ bá wọn tó àwọn ọ̀rọ̀ yẹn kò wà pílíkémù ọ̀rọ̀ yẹn wà kí ni jama kò wà pílíkémù tó bóyá nìyẹn ó lè jẹ́ tí wọ́n sì gbọ́ yé ó ní àdéhùn tí a kà yìí bọ́ bá lọ ájì tó dé ọ̀fẹ́ sẹ́ra rẹ̀ wọ́n Uh, Islamic lectures. ẹ̀nà nínú mọ́sálásí ọgbọ́n lectures rẹ̀ ẹ̀ gbogbo jáfe ìlú yẹ kọ́ ní kókó tí wọ́n bá ti wọ́n wo nǹkan mi ẹ̀kẹ́ yìí tó burú ní kẹwàá dé mọ́sálásí kẹwàá gbé fóònù jáde kẹ máa wo àwọn fíìm àwọn ara àwọn àdánwò tó wà lórí social media náà ara àwọn fitna social media ní ẹni gbọdọ̀ mọ́sọ fáwọn èèyàn tó mọ́sọ rẹ̀ pẹ̀lú ẹ̀ máa rí fídíò tá a mọ́ fi kíkéré táà fi sọ bẹ́ẹ̀ wọ́n jẹ́ kó pọ̀ ní gbèsè ayé rẹ̀ fìtínà tó ní kálukú ti rí sá fún ládùúgbò ó ti ń wọlé lọ kálukú lórí fóònù rẹ̀ báyìí fìtínà tó ní kálukú sá fún ní kí ni o ládùúgbò ṣe pé torí ẹ̀rù mi olójú tó ń jòkó sí olójú àwọn tó bá rìn abílẹ̀ pé òun fẹ́ fìtínà ẹlòmíì bí ó lọ láti dáhùn ọmọ tọwọ kú ó lè kún nínú ìta ibi tí mo lẹ́jọ̀ báyìí tí lẹ́jọ̀ ẹ bá kọ̀tọ̀ báyìí nǹkan bí ó kàn yóò kàn tọkọ̀ báyìí ẹgbẹ́ rí ó lè jẹ́ nǹkan báyìí ṣá ó lè jẹ́ nǹkan burúkú so àwọn kìíní ò pọ̀ ẹjọ́ ara àwọn fúlù yìí náà àwọn tí wọ́n ṣe àwọn náà mọ̀ bẹ́ spread ìbàjẹ́ wọ́n mọ̀ bẹ́ spread ìdàgbẹ́jọba ìbàjẹ́ mo wà lórí gúrúpù kan gúrúpù àwọn afá lóò kí ní lóga kankan ìdílábá ló wà lẹ́wọ̀ oríṣiríṣi àwọn afá ló wà lẹ́wọ̀ so oríṣiríṣi oríṣiríṣi oríṣiríṣi ní ayá lè wọ́n so ẹnìkan ni pí ó kàn lọ gbé àwọn ó ní kíníkà sọmọ ní ṣe é sí báyìí táwọn yẹn máa add kíníkà tó yẹ pé wọ́n lè fi ẹni fi sálámù sálámù àlékún tí wọ́n máa ń ṣe báyìí máa ní add to fi bọ́ra stika ọ̀sẹ̀ so kí níbi stika yẹn báyìí ó kàn ju stika yẹn sórí gúúpù ni àwọn àdìpé nọ́mbà fáyẹn ló ju stika sórí àti tí kàrà àdíbà nǹkan burúkú yányán ọlọ́gbọ́wà alábàtìmá alábàtìmá ní kíní ó dà ní kí bí àwọn ẹlòmí wọ́n ti áà lọ́wọ́ láàrin ìpínṣẹ́ kíní ẹbítọ́ kọ́ òpé ah, ṣẹ́ọ̀tì áàtì mọ́bà àfáàyè pọ̀lá bàbá dé àfáàdé rẹ̀ àwọn ọmọ bí kíní ìfíjẹ àwọn ọmọ fóònù àwọn ti ṣẹ́ǹdẹ̀ àwọn ọmọ ó lè fi ṣe bí àwọn tẹ́lá yẹn ti kílì jẹba ọkọ̀ máa sọ àdàbí ní ọjọ́ àti lọ níbi tèjì lọ ádìẹ táwọn oníwà fóònù kan burúkú sí mẹ́rin ní fóònù ṣùgbọ́n àwọn kìíní ṣe pọ̀ ní ìyẹn ti gbọ́dọ̀ mọ́ ṣọ́ra pẹ̀lú àwọn fóònù rẹ̀ ṣọ́ni tí a bá máa ń wo lẹ́kṣọ̀ nínú mọ́ṣáláṣí lẹ́kṣọ̀ ni ó wo ṣọ́ni tó wá ti wo lẹ́kṣọ̀ tán àwọn tí wọ́n ṣe àwọn mẹ́tọ̀ tó wù òkú náà sábà ti ń gbérú ẹ̀wà irú àwọn kan máa wà kàn máa ó níbi dọ́ọ̀tì mẹ́ta kan lókè máa kílíkì lórí ẹ̀ bóyá ó ní ilé kan tí wọ́n á dàbí blọ́ọ̀tì wọn báyìí tí wọ́n fẹ́ máa rí mọ́ ẹ̀hẹ́n èmi mọ̀ gbérù kàbá wà fún àmọ́ sọ rí tó bá tó bá blọ́ọ̀kì péjì yìí o irú péjì burúkú bá ló wá pọ̀ tó bá blọ́ọ̀kì lè ìmí òtún wá tó bá tó blọ́ọ̀kì lè ìmí òtún wá ẹni pé àdúgbò náà kó sànù wa náà kó sànù wa Allahu ta'ala. adúṣẹ́lẹ̀ yẹn láti ìdí tí ò kí ń ṣe ní lárúbá òkú tó nítorí ní pé lábájú ṣe dùn á lórí ká mọ̀ sọ pẹ̀lú èdè lárúbáwá ẹni tí ó bá gbọ́ lárúbáwá ń kọ́ ẹni tí ó bá gbọ́ lárúbáwá kò síbi ìdíjí ni ó yẹn lára fa àwọn ọmọ ìpè àti ah, ibi wọn ọ̀nà yẹn láàbí bí náfìlà níbi tí náfìlà yẹn ọ̀pọ̀lọpọ̀ ló fọ́n fún yẹn àmọ́ bí ọ̀nà yẹn àbá ni ó gbọdọ̀ jẹ́ lárúbáwá ṣùgbọ́n abá lè kẹ́kẹ́ sí báyìí àwọn àdúrà kan bí a kà ti ha sórí rẹ̀ lọ́rọ̀ bàdá وفي الآخرة حسنة وقنا عذاب gbogbo tó wá bẹ́ tọrọ pátá ó ti wọ́n mẹ́rin gbogbo wá bẹ́ tọrọ pátá ó ti gíní ó ti wọ́n mẹ́rin tẹ́lẹ̀ wá òpin àyà Qur'an mọ̀ ní sáàtì máa pé àgọ́rọ̀ fi àyà Qur'an lórí ìforíkalẹ̀ lórí rẹ̀ gbọ́ láti wá ṣe yóò àwọn àlùfáà sọ́nà yẹ wọ́n nígbà pé kí àyà hàn kìí ṣe àyà làwa bẹ́ ká kí làwa bẹ́ ti jẹ́ wọ́n èso àdúrà làwa ń ṣe kìí ṣe Qur'an là ń ká ìdí nìkan ní láìpẹ́ lọ Allahu ta'ala a'lam أبلغ وجوده وكرمه وإلي فضله إلا وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء صلى الله وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله